yẹn náà yóò jẹ ọmọ Ọlọ́run dúpẹ́ fún gbogbo ìgbà tí wọn ti pè ọ pé kọ́ọ̀lì dọ̀jẹ́ làdé pé naam ọkùnrin ló ń ké sí òun <laughs> um, ẹ dákun bó wàá ní bàbá yín kí ni súnà tiwọn ọ̀jẹ́ làdé náà ni ah, ẹ ń mú ló kọ Islam àwọn eléégún làwọn èsè mùsùlùmí wọn kú léléégún ni wọn fi máa dúpẹ́ fọlọ́ kadhalika kuntum min qabl. famanna Allahu alaykum fatabayyanu ọlọ́run ní bẹ́ẹ̀ náà ṣe jẹ́ kèfèrí nu tẹ́lẹ̀ ọlọ́run ló ṣàánú yín tó pè ìdẹ̀ra lé lórí torí ẹ máa ṣe lákàá o ẹ̀sìn yẹn di pé ọ ríra rẹ̀ mùsùlùmí tán yọ wá kọ bàbá rẹ ṣé ọmọ pààrọ̀ kọ fún bàbá àbí bàbá ní pààrọ̀ kọ torí kọ bàbá lọ́mọ jẹ́ bàbá èèyàn ń àwọn ọlọ́jọ́ Sunday orúkọ bàbá yẹn ó wá ń jẹ́ ó ń jẹ́ Jacob bàbá yẹn ń gba Islam tiẹ̀ ọwọ́ á orúkọ fúnra ara rẹ̀ kó n fẹ́ máa jẹ́ Ahmed Ahmed kó bàbá rẹ̀ Ahmed. Jacob Ahmed Jacob àwọn yàrá pé ah irú ìmáàmù wo ni ń kírun fún yín ó kọ rẹ̀ pé Ahmed Jacob kí á ló burú mẹ sẹbọn ní kíni Ahmed bàbá rẹ̀ ní kíni Jacob ọlọ́sìn ni wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹsẹ kan ní irúta ẹlòmíì bàbá rẹ̀ jẹ́ kèfèrí òun jẹ́ mùsùlùmí kò pé kó má jà síwájú fáwọn mùsùlùmí tó bá jẹ́ pọ́ mọ̀ nípa Islam ẹ̀wọ̀ láti bẹ́ẹ̀ nù Islam ìwà sí pé pé ẹ̀rọ ìgbà tó pé pẹ̀tọ́ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ òun náà ni olùmọ̀ Ahmad Jacob kó dà ah, ẹ dákun sẹ́rí <laughs> Jacob tẹ́ ẹ wí o ó máa ń rún ọnu yóò máa rún ọnu náà ni bàbá ẹ̀ nu àwọn ò sì lè parọ́ bàbá fún ọ kójú yọ ìwà sí pé àgbà Islam tán ọ̀hún àni Jacob sẹ́bùn náà ni Yakub mo rò pé yé ọ̀hún adarasirọ́ ànígbà ọ̀ ń tan rẹ̀ jẹ ni. ìwọ Ahmed Jacob àmọ́ tó wàá Jacob ọ wá gbé Yakubu ni wọ́n pè Jacob no nínú ibi tí bàbá rẹ̀ wà tó fi kú tí o sì tí ì Jacob náà ni wọ́n pè Yakubu kò ní dáhùn kọ́lá máa ní Yakubu Yakuba kò ní dáhùn Yakuba kò ní dáhùn lórí ìgbà tí wọ́n bá Jacob rẹ̀ pé Jacob tó sẹ́mi kó kọ́ bàbá tiẹ̀ nu torí délé wọ́n máa jẹ́ Ahmed Jacob ó fi máa dúpẹ́ fọlọ́n. lórí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ọ yéé ṣe mímà ṣe rẹ ló fi jẹ́ mùsùlùmí so àwọn ọmọ ọmọ rẹ gbogbo náà mọ̀ pé ah baba ńlá wa baba tó bí àwọn wọn yéé ṣe mùsùlùmí onídìkẹ́ máa wá tán jìnnà àwọn yéé ṣe mùsùlùmí baba baba baba tó bí baba tiwa làkọ́kọ́ mùsùlùmí nù dílé yìí ah àdúpẹ́ fọlọ́ọ̀ àti pé generation kẹta ńlá wa nínú Islam nídìílé yìí sẹ́wọ̀n pé kò nídìí bàbá yín bàbá kù kò nídìí ká ẹ máa hútẹ̀ kẹ́kẹ́ nìkan máa parọ́ fún yín bẹ́ẹ̀ sórí Yakubu mùsùlùmí lò náà pé mùsùlùmí báwo ni Jacob sàmọ́tí wọn láti pẹ̀lú kọ́ tí ń jẹ́ yọ̀ máa yé yín ìpè tọ́ àdúgbò ẹ̀fọ́ lọ́n tọ́lọ́ ń ṣe wá mùsùlùmí torí ọkọ̀ bàbá kálukú nìkan máa jẹ́ lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba wa. ọ̀wà ni wọ́n fẹ́ sọ fún wa nípa fífaramá ìwà abú ìdájọ́ wo ni bẹ fún gbogbo ẹni tó bá faramá wà tí ò dáa kódà kó ṣe pé ìwọ òwúwa tó dáhùn ìwọ òwúwa tí ò dáhùn ipò wo látú Islam tẹ́lẹ̀ òun lẹ̀sìn àní sọ pé islam lẹ̀sìn tó dáa o òun lẹ̀sìn gbogbo onílàákà ìsìtìmọ̀ kí táwọn ní islam lẹ̀sìn adẹ́pẹ́ tí islam kọ́ kìí sẹ́sìn lábẹ́ òfin islam islam fẹ́ kẹ́ ẹ máa ṣe dáadáa islam fẹ́ kẹ́ ẹ máa ṣe dáadáa a sì ti máa ìtumọ̀ dáadáa tí islam pè wá lọ sídìí rẹ̀ pé gbogbo ntọ́lọ́mùbá fi pa wá láṣẹ ni wọ́n ń pè ní kíni dáadáa nínú kọjá pé èmi ń pilẹ̀ ṣe dáadáa àbí kọjá pé mò ń sin ẹni tí ń ṣe dáadáa mò ń sin jẹ àbí ń tiẹ̀ ṣe dáadáa ń sì rẹ́ni tí ń ṣe dáadáa sí jẹ àmọ́ mo bẹ́ni tí ń ṣe dáadáa tó pọ̀ Islam fẹ́ kí n jọ́ kanu mẹ́tẹ̀ẹ̀ta o. tí o mi ni mo ní lọ́fíńdà lọwọ kí n sì jẹ́ ẹni tó ṣe é pé yóò rówó rà lọ́dọ̀ ẹni tó ní àìkò sì ní rówó rà kí n má jìnnà sẹ́ni tí máa ń bẹ lọ́dọ̀ rẹ torí màá gbóòórùn tó dáa Islam fẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé iná ńlọhún tó ṣe wípé kò ṣe é bá tò ìyìn gbọdọ jẹ jẹ́ ẹni tó ṣe wípé nígbà tó wọ́n jẹ ná iná ní ń bá gbé ìdí ni wípé iná fúnra ara rẹ ń. tí o bá rí nǹkan tí ó jò a máa jóra rẹ̀ wan-nāru ta'kulu nafsahā in lam tajid mā ta'kulu wọ́n ní iná máa ń jẹra rẹ̀ tí o bá rí nǹkan kan jẹ. bákan náà tí èmi ọba jẹ́ ná ń bá ná tò ta ni ọba ná tò. tí inú ò ní jó la nítorí pé iná ọ̀mẹ́ni ọ̀dà lẹ́ni tó dáná bá kọ́wọ́ bẹ̀bẹ̀ òde dé ń wo sẹ́kìnì ìgbóná ni àbí ògbóná kíákíá lọ́wọ́ wì. bákan náà tí iná ọ̀bá jóyàn àti màdájú wípé á tara aná rí burúkú lásìkò ooru òtún náà ọjọ́ kò ti ná báwa bá wá rí ooru burúkú tára rí ọ̀fẹ́ wàá kéèfín kéèfín sí mú ọ̀rọ̀ rí òní yàtọ̀ sáàmù sìgá àmúgbó lórí gbogbo fùfú rẹ ni ó dúdú gbogbo ẹ̀dọ̀ rẹ ni ó pàwọ̀dà Islam fẹ́ kọ́ jẹ́ ni dáadáa tí ó máa ṣe dáadáa tí ó máa kọ́ sí àwọn èèyàn dáadáa tí ọmọ bá wọn ní dáadáa rìn tí ọmọ bá wọn ní dáadáa tò tí ọjà pé tó bá rí pé wọn ń ṣe dáadáa òun náà ṣe tí ọba sì ti ní lè ṣe dáadáa tí o sì lè sí àwọn ẹni tí ń ṣe dáadáa jẹ yóò rí pé òun kó ń sá fún àwọn ẹni tí ń ṣe dáadáa torí pé wọn má bàa mọ òun mọ àwọn ẹni bú eléyìí túmọ̀ sí wípé. wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run wọ́n ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wa èmi ń sojú kòkòrò láti má gbẹ̀yìn bẹ́ẹ̀ mo ń lọ gbọ́ mo sì jẹ́ ẹni tó ṣe pé ń fi gbígbọ́ rẹ̀ fi kẹ́kọ̀ọ́ gbogbo tí mo ń gbọ́ èmi náà ń dè lérò pé pẹ̀lú ògbọ́ ọlọ́run lọ́jọ́ kan tẹ́mi àtàláfíà bá sì ń bẹ èmi náà wá ń pọ ẹni tó lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́ọ̀bà níjọ́ tí àǹfààní rẹ̀ tó bá di ti èèyàn jẹ́ èèyàn máa dúpẹ́ bí dáadáa ó sì rẹ̀ rí dáadáa èmi ò lè dé torí màwé ǹsì lede torí tí ń fi ra fọ́nrán tí wọ́n ń kà sí. àmọ́ lílọ gbọ́ tí mò ń lọ gbọ́ òun mò ń tara ma lójoojúmọ́ rí àyípadà nù gbèsè ayé mi gbèsè ayé mi ń dá sí i aburú ń kú òníyànnà mi mò ń di èèyàn gidi àǹfààní ni. èmi ò tiẹ̀ lè dé ìrànfààní kan bẹ̀ ju wípé nígbà jókòó mo fẹ́ mo fẹ́ tara bẹ̀ lọ́rẹ̀ fẹ́ wọ àwọn ẹni eré tó wà ń lù fẹ́ masha allah masha allah masha allah khalas àwọn tó mú bẹ́ẹ̀ nǹkan tó da ní kálukú ìkíní kejì kẹta wọn sí ẹnìkan àwọn wá wà tó ṣe é pé. òun tiẹ̀ orin ló máa ń kọ bàbá fújì ni òun ló ń kọrin yẹn ẹ̀ka ló ní àwọn ashab tọ́ ara àwọn ashab rẹ̀ àwọn tó yẹ kí tó máa wá ọ̀rọ̀ tí o bá ti kọ lórin ni wọ́n ha tó bá ti ń wí báyìí àwọn náà ti ha ibi tó ti kẹ́ òun àwọn náà kẹ́ ẹ̀. bí tó ti tínrín rẹ̀ àwọn náà tínrín ẹ̀ ó ní lùsẹ̀ lùlù ń bẹ̀ wọ́n fẹ́ nu lù gbogbo ẹ̀ lórí wọn hà mọ́ wọn lè ha fatiha mọ́ wọn ha gbogbo nǹkan bó ti ṣe wá bí bàbá olórin bó ti ṣe ń jó tó ń yí bí òkòtó àwọn náà ti kọ́ lẹ́ẹ̀kan náà wọ́n máa jó wọ́n máa ti rí ni wọ́n máa jó. àwọn kan sì wà tó wọn ò lè ha wọn ò lè kọ́ àmọ́ kí wọ́n wà ń bẹ̀ làwọn ah, oríire ni oríire wo ló tó léyìí pé àwọn àwọn àwọn sọ̀wọ́ onífàájì ó yẹ káwọn mara wọn àwọn sọ̀wọ́ onífàájì ń lù káwọn mara wọn láti pàdé ní oríta ẹ̀kọ́ àná ẹ̀kọ́ àná sẹ́wọ̀n káwọn náà nǹkan kan làwọn náà ń ni Islam fẹ́ ká jẹ́ islam ń fẹ́ kọjá yìí pé ibi tí wọ́n máa ti ń ṣe dáadáa ibi tí wọ́n máa ti ń sọ dáadáa ibi tí wọ́n máa ti ń pè yàn lọ sí di ìlọsíwájú díẹ̀ sí ibi tí èèyàn ti kọ́ tí ó mú sórí ire tí òfin ní sórí ibú ibẹ̀ ló yẹ ká máa ṣe díje limithli hadha faly'amalil 'amilun. eléyìí ni ntọ́ yẹ ká ṣèdíje ń pa rẹ̀ àmọ́tẹ́ bá jókòó mbì kan tíbẹ̀ já yóò rí ibú ìyẹn lè má jẹ́ pò ní hùwà tó bí ó rí ibú àmọ́ wọ́n pẹ́yìn náà ti bá wọn jókòó ń wọ́n ń sìn hùwà orí ibú ẹ̀yin náà sì má níwò orí ibú ẹ̀ kọ̀ fún wa bóyá nítorí pé ẹ̀ lè kọ̀ fún wa ní o àbí bóyá nítorí ìbẹ̀rù pé wọ́n lè ṣe yín jàǹbá tẹ́ ẹ bá wí bẹ́ ẹ bá sì tún dìde gbogbo yìí ó fojú sí yín lára ẹ sákọ̀ fún wa lábẹ́ òfin ọlọ́run àtẹni tó ṣaburú àtẹni tí ń bẹ́ńbẹ́ nígbà tí wọ́n ṣéhùn gbogbo àwọn méjèèjì dọ́gba nínú ẹsẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run mẹ́jẹ̀ abẹ́ni bútò torí pé tí ẹ̀ bá ti bẹ́ni bútò tẹ́ ẹ̀ bá sì ti mà ti yẹra fún irú orí ibú tí ó ṣe náà lèèyàn náà ṣe. èèyàn jókòó wọ́n sì wáá bá ọ̀tọ̀ ni tó gbé ọwọ́ àdọ̀rẹ́ o kò lè ti ríra tójó mẹ́ta ẹ fẹ́ kíra ni ẹnìkan sì wáá bá salamu alaykum alaykum salam pẹ̀tọ̀ bàbá mi wá yẹsẹ́ wò ni o ó sì ní kọ́ ọmọ gbọ́pọ́n wa. wọ́n sọ pé bàbá ọmọ wa yẹ sẹ́wò ni àwọn kan aburú kan nù sẹ́wò lọ sọnù tí wọ́n fẹ́ yẹ̀wò ẹlẹ́kejì ó ní kí wọ́n gbọ́ pọ́n wá ó tún wá bẹ̀rẹ̀ sí ní tẹ ohun tí wọ́n tẹ̀ sójú èèpẹ̀ òdìdé wọn náà tún wò pé ó lẹ́yìn tí wọ́n ṣe náà rí òun forí bá lọ òun wò bí ìgbà tí nǹkan kọlu nǹkan lọ́ọ̀kan lábẹ́ òfin ọlọ́run òun ti ń tẹ ìpè yẹn pé òun fẹ́ fi máa ń tọ́pamọ́ àtiwọ́ tó jókòó tì nígbà tí ń ṣe tọkọ fún pé ti ń ṣe ọ̀dà ẹ̀yin méjèèjì lẹ́sẹ̀ lọ. ẹjọ́ wa ń lé pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ bẹ́ẹ̀ ni ọmọbìnrin kan wọlé wọn làbúrò rẹ̀ lòún wá bá ẹsì pàbúrò rẹ̀ jáde ó lọ bá ó sì ní tọ zina táwọn ṣe tì lánàá làwọn wá parí ẹ̀yin náà sì ń wò pé ah ọmọ aláfẹ́ ò lè má gba fẹntì ẹ sẹẹrí ẹ mọ̀ pé ń ṣèranù ẹ̀yin náà sì gbé ẹnu lọ ẹ tún kì ẹ tún sà lábẹ́ òfin Ọlọ́run bí ìparun bá dé ẹjọ parun olùmọ̀ni wọn pè é ó lóun bá wọn sọ̀rọ̀ ọlọ́run níṣẹ́ wọn fọ̀rọ̀ ọlọ́run ṣeré ń pa wọn lẹ́rìn ó sọ̀rọ̀ ara di baba sàlá gbogbo ayé alukóra ni wọn kàn yín lọ́rùn kàn yín lọ́rùn ó ní wọ́n tọrọ kó kakọ ìmá ẹ rí aláàjì kóka ẹ dákun torí tọ ìwọ lọjọra wípé wàtàrọ kó kakọ ìmà wàtàrọ kú kakọ ìmà wọn wà fi wà nàbì sallallahu alaihi wasallam sí dúró wọn á fẹ́ gbowó lọ́dọ̀ olówó tí wọn ń pè ní kóka wọ́n á ní ọlọ́run rẹ̀ nínú Al-Qur'an pé ọlọ́run ní wàtàrọ kó kakọ ìmà ẹ̀yin àwọn àti ẹ̀ Allahu Akbar àtòhun àtẹ̀yìn tẹ́ gbósùbà fún lábẹ́ òfin ọlọ́run ọ̀daràn jọ ni ó ní ọlọ́run dákọ̀ yín nínú Al-Qur'an ẹ̀yin wo ọlọ́run tẹ́ wọ sáfúlẹ̀tì pọ́lọ̀ ní wọn sọ́ọ̀fà ti sọ̀fà ẹni tí ń sọ. So, tẹ́yìn ṣe ń pàtẹ́wọ́ fún lábẹ́ òfin ọlọ́run ẹ̀yin méjèèjì lẹ́jọ́ dáràn ẹ dàbẹ̀rù tẹ́ sọ fún pé tó ń ṣe yí báyìí ìparun ló ń kọ lẹ́tà sí i ọlọ́lọ́n dàpọ̀ yín àwọn ará jẹ̀bú sára wípé alladhina jabu sakhra bil wad pé ìjẹ̀bú sára jabu sakhra ṣe jọ ìjẹ̀bú sára. bọ́lọ̀ ń dákọ̀ àdúgbò àwọn nílọrin pé inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubaraka pèké pàkátà àwọn tí ń sọ̀rọ̀ eléyìí wọn kò fún fáin fáin wọn fa alukur'an ṣeré nu wọn fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ nu àwọn ni òjò kẹsàn-án Ọlọ́run yí àwọn èèyàn àwọn entertainment alfa àwọn afọ́nfújì tẹ̀ ń kówó ra kásẹ̀tì wọn ọlọ́ọ̀lọ́mọye dvd ẹlòmíì nú àwọn sọkúsọ tẹ̀ kó kalẹ̀ wọn láwọn ń ta wọn o àwọn wà fún àti tu àwọn èèyàn nú ni o àmọ́ òfin tó gbóná tó gbóná ó sọ ọ̀ mọ́tẹ́lẹ̀ náà ó kúkú mà aslan àti sẹ̀fẹ́ rọrùn àti sọ̀mọ̀ kọ̀ rọrùn so àwọn ti study àwọn yorùbá yẹn wọ́n ti mọ̀ pé nǹkan fẹ́ náà nù afẹ́ ayé Fuji. so nígbà tẹ̀ ń náwó fún Fuji tó báyìí ah ó yẹ káwọn náà kírèétì àti máa gbowó tiyín náà káwọn máa fa ẹ̀sìn islam ṣe yẹ̀yẹ́ káwọn máa fi alukurani ṣeré káwọn máa fi sunna káwọn máa fi ṣẹ̀fẹ̀ owó tó yẹ kó jìyà kó tó rí àárò lẹ́lòmíì gbà kó tó rówó olùpọ̀npọ̀n títí orí pa yóò tún lọ fi ra kásẹ̀tì tí ó jò sórí bú yóò tún máa gbọ́ ìyàwó náà ti ń dáná ọbẹ̀ yóò jò kọ́ bí o jóná pé n fẹ́ kí any point nínú tí bàbá yẹn ń sọ kó kí n mísì ẹ̀ kí ni ń sọ kí ni ń sọ ó tún kó bá ó tún kó bọ́ kọ èyí tí òsì ó fi kún èyí ń bẹ ọbẹ̀ tún jóná sàn ń fi ọ̀rọ̀ náà sí ẹ̀yẹ́ ẹ ṣọ́ra fún wa o akramakumullah khutuba lọ wá gbọ́njọ jumua ọfẹ kí jumua tọ wá rí tí ìmáàmù yẹn ah, tí n tí sì ń sọ ìjọ islam tí nǹkan ìjọ islam gbogbo sọkúsọ ìfọ̀rọ̀ ọlọ́ọ̀sẹ̀rẹ̀ ọ̀sẹ̀lọ̀ dìde kọjá àdúgbò mọ́sálásí wọn mọ́sálásí mi tó ti lọ kírun nítorí pé a rí ewu ńlá tí ń bẹ fẹ́ni tó bá jókòó ń rú bẹ́ẹ̀ láti kó àwọn ọmọ wá sílùú èrì gbàtà àmọ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ so àwọn ọmọ táwọn náà ń kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá kálukú wa tíjọ́ tó bá ti díjọ́ jimá àgọ kálukú ọlọ kírun mọ́ṣáláṣí ọ̀tọ̀ọ̀tọ̀ kí ẹ fi ma bí lọ síwájú ṣe ń bẹ fẹ́ kọ́ ẹ̀sìn Islam sínú tọ́. So, ẹnìkan nu wọn wá lọ kírun mọ́ṣáláṣí kan káfọkọ̀ bọ mọ́ṣáláṣí ńlá sí o nígbà tí ìmáàmù wa ń ṣe kútúbà arákùnrin ó sì fẹ́ wọlé nígbà tí ń gbọ́ ìsọkúsọ ìbò ṣe karabata tó a gbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ́ bá ń ṣe kútúbà o àmọ́ kọ́ mọ̀gbà tí ń ṣe astagfirullah astagfirullah astagfirullah níbi tí ẹ̀rù ọlọ́run bàdé pé ṣé parun ò ní débì ilẹ̀ yìí sì ń gbọ́tẹ́ ṣe Allahu Akbar ẹ̀rí ẹ̀rí yàtọ̀ ẹ̀ńtọ́ mọ̀ ń pa ẹ̀sìn àti ẹ̀ńtí ò mọ̀ ń pa ẹ̀ ṣé eléyìí náà ló sì yẹ kó máa síwájú àwọn èèyàn kírun báyìí nítorí tọ́lọ́ ìsọkúsọ ìwíkúwì ntí ọba ti sẹni pé kó dìde kó fi bẹ́ẹ̀ lẹ̀ torí de eléyìí ó léwu ó léwu kẹ wà ń bi tí wọn ti ń fọ̀rọ̀ sí yẹ̀yẹ́ kẹ tún jókòó mbẹ tafsir náà lọ́pọ̀lọpọ̀ ń sè tó wáá di ìjókòó nákàlì ṣé bá a mọ̀ bẹ́ẹ̀ ní àti máa ṣe ah, tafsir ayé àti ti débi kan kó ẹ eh, àǹfààní bẹ́ẹ̀ bí àwọn bàbá àwọn àwọn kó àwọn tafsir débi wọn ni àlè lu ayé yìí fún nǹkan báyìí báyìí báyìí báyìí ẹ sanwó àlùbáríkà rẹ̀ fífi ọ̀rọ̀ ọlọ́run ọba sí yẹ̀yẹ́ ni ẹ dákun sí ní tọ́lọ́n ti torí ẹ̀sọ́ alukurani ká jagbajagba rándanrandan katakata wọn sí ní ọlọ́run torí ẹ̀sọ́ alukurani ká lẹ̀ iná làwọn òfin tó làwọn èèyàn láwùjọ tiwa ni wọn ò fi tara alukurani gbérí ẹ lọ wòran láyé kẹ wo báwọn èèyàn wọn tara ìsìláàmù yìí gbérí ẹni tó ń fi ọ̀rọ̀ ọlọ́run ti fi ń ṣe yẹ̀yẹ́ tí ọ̀ka sí wàláhì kò lè tara rẹ̀ gbérí láéláé ẹ kàn máa wò pé ǹgun mọ́tò ẹ̀ ń gbélé sẹ́ẹ̀ tí wàá ẹ lọ wòran kó sí rófìl ọ̀rùn ẹ rìn wọ tún wò sí pé kankan ẹ̀ tí débi kankan irọ́ lásán torí ẹ a máa fọ̀rọ̀ ọlọ́run ṣeré ń o léwu báwo ni ò ṣe ní tabáwọ̀ tó mà tí wọ́n kọ́ lọ sọ báwo ni ò ṣe ní tabọ́ lọ́lọ́wọ́n bá ń pàkíyèsí wa ń bì ẹnìkan oníwí gbólóhùn téèyàn ò fi sórí ibú èmi kọ́ ni mò ń wí ṣé ìyá wa lè jẹ mí lórí ntí ń wì ntáyà ìfẹ́ sọ fún wa torí ẹ èèyàn gbọ́dọ̀ wò ẹ àwọn olùmọ̀ wa sọ wọ́n ní inna هذا amra دين، فانظروا عمن ta'khuduna دينكم. ìmọ̀tẹ́rì تري ni ìṣeré o ẹ wá máa wò ta lẹ fẹ́ kọ́ ẹ̀sìn yín lọ́dọ̀ rẹ̀ yẹn ni kí ìmọ̀ ẹ̀sìn ni ẹ wò ta lẹ fẹ́ kọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ torí lomi òun gángan fúnra ara rẹ̀ ọ̀tọ̀ lọ ní náà mà sọ́dọ̀ rẹ̀ lẹtọ akẹsìn ẹ mọ̀ pé wọ́n ní mẹ́hìnà yẹkùnil mọ̀rọ́bí yẹkùnil mọ̀rọ́bà bólùkọ́ bá ṣe rí lakẹ́kọ̀ọ́ rí ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti gbà kọ́tọ̀ ọlọ́n kọjá kò ń lo tírénì yín rìsọ́ọ̀tù tì yín náà ń kọ́ at the end of the day yẹn náà dọ̀tọ̀ ọlọ́n torí de eléyìí ọlọ́wọ́n bá ń pàkíyèsí wa gidigidi. Gidi ń pa ìkéèsí wa gidigidi pé ó gbóhùn sórí ibú kò sí gbogbo tí ó sì mú kọ́rọ̀ ọwọ́ dàrú níwájú ọlọ́run tó bá di lọ́la alkiyama kò sí ìtàn àbí òkìlọ̀ fún wa nípa rẹ̀ ẹ má ṣe gbàgbé pé ọ̀rọ̀ àwọn ń bá bọ̀ ẹni tí ntáyà yìí tó fi wá lẹ́yìn rẹ̀ ni a pé ẹ̀dá ni. ọ̀tọ̀ ni ti ń bẹ níkùn rẹ̀ ọ̀tọ̀ ni ti ń gbé jáde láhán ó fi ẹ̀jẹ̀ sínú ó ń tutọ́ jáde lẹ́nu bí ti ń ṣekú bẹ́ẹ̀ ni ń ṣẹyẹ olùdòdìjẹ sọ ni ǹjẹ́ irú èèyàn yìí báyìí ṣé kìí ṣe irú rẹ̀ ní ó jókòó níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ irú rẹ̀ ní ó jókòó mbẹ́ mùnáfíkì ni tó bá sì di lẹ́yìn ó náà ni wọ́n mọ̀ pé ẹ irú àwọn afa ọ̀daràn tí wọ́n máa ń fọ̀rọ̀ ọlọ́run ṣeré o mi ò kúkú gba tiwọn o sì jókòó ń bẹ́ à ìwà nífà kù ntí n bá ti gbà kódà ní rìn ní gbèrígbèrí bẹ̀ torí pé àìgbá burú ó lóore ju pé tí mo bá gbọ́ màá há kúrò lọ́pọlọlọ àìmọye àìdá lèèyàn gbọ́ láti ìgbà tí wọ́n ti bí yàn láyé lẹ́yìn téèyàn ti mọ̀ láìdá téèyàn fẹ́ há kúrò lórí tí ò ṣe hà ó kéré jù ṣebí àwọn tó máa ra àdàgbà díẹ̀ ẹ sá gbọ́ orin arúnà rè ọ̀pọ̀lọpọ̀ ló sì há sórí àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n bá gbé rẹ́kọ̀dù sí rẹ́kọ̀dù láti ìgbà tó ti wà ní ìṣẹ́jú mẹ́ta tí wọ́n bá gbé sí sàṣàlẹ̀ tí wọ́n gbé sí tọ́pọ̀lọpọ̀ òní lè kọ́ tí ò ní bá kọ́ láti bẹ̀rẹ̀ dópin àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tá a ti wá mọ̀ pé orin kìíní kan kò dá afẹ́ ha sóṣe ha kò sí ha ẹ wo nǹkan mẹ́wọ́ gbàtà baba yín sì ń gbé rẹ́kọ́ọ̀dù yẹn sí àwọn pé àwọn gbà tí ìsìn pé ọlọ́run dá wa pé káwá jí àláyé ká gbádùn náà ká ṣe kínní àwọn o lu rẹ́kọ́ọ̀dù ń mo gbọ́ ìwọ̀n àhà lọ ò lè ha torí pé ọkàn tẹ́ rí ìhun ní agbára tí nǹkan bá ti lè lẹ̀ mọ́ báyìí àti ọlọ́ yàtọ̀ sí alukur'an alukur'an tó ha. má fọkàn balẹ̀ lọ́fẹ̀yìn tí o anabi sọlá àṣẹlá ni ẹ máa ké lákètún ké torí a máa yára sákò lọ́dọ̀ ẹni tó ha tayọ bíràkúnmí tí máa sáré bọ́sẹ̀ kúrò nínú okùn tí wọn bá sọ okùn sí ràkúnmí lẹ́sẹ̀ yọnu ni torí pé tó o bá sọra tó bá gbọ́n tó tàn kẹsẹ́ bá ọba bẹ́ẹ̀ lọ́nu kíákíá ni ó sì máa bọ́kùn kíákíá ni ó máa bọ́kùn torí pé àti ànífẹ́ ó di olókùn so wọ́n ní alukurani tí yẹn bá ha a máa sáré sápò lọ́dún yẹn tayọ bí ràkúnmí máa sáré bọ́kùn bí sẹ́ máa yọsẹ̀ lókun àmọ́ gbogbo àìdá gbogbo aburú à tí yẹn bá gbọ́ bí ìgbà tí wọ́n sílẹ̀ mára òkúta ni tí wọ́n gbẹ tó sẹ́ pé kò ní í ṣe parẹ́ torí ẹ̀ ọlọ́ni wọ́kọ̀dẹ̀ náà. نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إن إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله نسبات السكالة في القرآن إنه في tó الليل síwájú lélẹ́yìn ó ti síwájú nínú alukur'an wípé ní gbogbo ògbà tẹ ẹ bá gbọ́ táwọn kan ṣe kèfèrí sí àyà alukur'an sáwọn àyà Ọlọ́run àwọn àmì Ọlọ́run wọ́n ń ṣe kèfèrí sí ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ wọ́n ń kà wọ́n ń sọ pé kínni eléyìí irọ́ lásán kò sí ní tá a fi ṣe ìwọ náà sì tún jókòó tiwọn kí lẹ lọ sọ àní ṣe é agbọ́ a sì rí pé nínú alukurani lọ́wọ́ àwọn òní tẹ̀lé tó ọba fẹ́ ṣe ni ó ṣe ẹ̀rù pé báwọn bàbá bàbá mi ṣe máa ṣe nu àwọn bàbá alágídí tí ó pẹ́ ná àgbọ̀ bólótú kaná rí sùúrà báyìí àrìmbẹ́ náà kọ́ àǹtọ̀ àmọ́ àní tẹ̀lé bí bàbá tó lòun àtọmọ òun jọ kẹsẹ̀ bọ́ sòkòtò kaná àbúrò sẹsẹ kẹsẹ̀ bọ́ sòkòtò kaná ẹ wọ ọlọ́tọ̀ọ̀tọ̀. E wọn àti ìsìnkú aṣọ tán láyé torí pé wọn máa ń sẹ̀sìn àwọn ọ̀fẹ́ sẹ̀sìn wọn máa lérí lé ka sọ ma tọ́ ọ bá sì sọ̀rọ̀ ó kù àyìn náà ó kù ọjọ́ ò tí ì pélé ẹ̀ tí ì kù wọn máa ṣe kèfèrí sí ayọ̀ ọlọ́run jàmáà méjì ló ń jà sẹ́yìn wọn á sọ yìí pé sọ́bọ́lọ́ sọ pé fa in tanaza'tum fi shay'in farudduhu ilallahi warrasul tí ìyapa fanfa bá ṣẹlẹ̀ láàrin yín nípa kankan ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wọ́n ní àdá padà wọ́n ti kàfàrà bí ayatillah wọ́n sá ìgbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run n ti ń ṣẹlẹ̀ yìí èsè tuntun ìbọn náà sọ báyìí báyìí báyìí báyìí pé báyìí ní ká yanjú rẹ̀ àgbọ̀ àgbà ṣé bí olùmọ̀lẹ́sìn pera yín ńgbà náà wọn kọ́ ah a'udhu billahi ẹ tètè kú mbẹ kí ni wọ́n ń ṣe o wọ́n ń ṣe kèfèrí sí ayọ̀ lọ a ti ikú islam lọ́nà islam lọ́nà ẹnìkan wọn á nítorí pé aṣíwájú ni wọ́n ń pè ọ nínú ẹ̀sìn islam nítorí náà torí di eléyìí báyìí ọ̀rọ̀ pé islam nìkan lẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ sọ ah kí ni ṣe o yakfuru bi ayati llah ó ń ṣe kèfèrí sáwọn ẹ wà ń jókòó kan ẹnìkan wá ní ẹ bí bá ti mà ọlọ́run gan fúnra ara rẹ̀ ẹ̀sìn méjì péré náà ni ọ gbà á kufurun bí ayati Allah mu ẹ̀sìn méjì báwo àbí kí ni gbàgbọ́ ti ẹ̀sìn mélòó lọ́lọ́run gbà ẹ̀sìn kan ni náà ní Islam wọn kó ma ń bì kan àbí wọn ń ṣe ìyàwó ń bì kan àbí wọn ń sílé ń bì kan wọn á ní kánìkan wọn á sọ̀rọ̀ ó ti wá wọlé wọn á rí i pé àwọn tí ì wọ́n ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatu sí gbogbo irú wa ògiri wa ẹnìkan wọn àtẹlẹsẹ mẹlẹ pé ah, àwọn ẹjẹ máa ṣe mùsùlùmí àwọn ni àkàn ah, á ní ẹsùn méjì náà lọ́lọ́run gbà á ah, kó fọrọ bí àyà tilẹ̀ wàá rọ akóbàtà rẹ ló tù lẹ̀ nítorí tí aburú ọba sọ̀kalẹ̀ kọ́ má bàa ṣe kí ni kọ́ má bá wọn náà àyìnbáyé ìfẹnuwarọ́fù láwùjọ Yorùbá yìí torí ìtọ́jà lọ́dọ̀ tí wọ́n ní kí wọ́n sáré owó gbà èèlò náà ni owó tá a gbàgbàgbà tẹ́bi tún pa wá ẹ̀rí pé sí ọ̀wọ́ òun torí ẹ̀ ọlọ́ọ̀ni ṣe bá a ti sọ kalẹ̀ fún yín nínú Al-Qur'ani pé gbogbo ìgbà tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n ń fi ayọ̀ ọlọ́run ọba wọ́n ń ṣe kèfèrí sí i wọ́n sì ń fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ń fi ayọ̀ ọlọ́run ọba wọ́n ń fi ń ṣe yẹ̀yẹ́ ikpe ọlọ́run ọba ó ń sọ fún wa nípa àlìjánà ikpe akéré máa bú odò ń sàn lábẹ́ rẹ̀ irú ilé ìwé wa nu ilé tó dò ń sàn lábẹ́ rẹ̀ sílẹ̀ wọn sì pẹ́ ẹ̀wọ̀n ké yorùbá pé sílẹ̀ wọn sì pẹ́ àbí wọ́n ti ní ah, omi mílíkì ajẹ́pọ̀ eku òní máa kú lọ́nu ah! àwọn ń sọkúsọ ń fa ẹ̀ ọlọ́run ọba sí ẹ̀yẹ́ nu ìpè wa azwajun mutahharatun wa ridwanun min Allah ìpè àwọn ọmọ àlìjánà wọn ní àwọn obìnrin tó má wọn má wọn kì í ṣe nǹkan oṣù wọn má abíyá wọn kì í rùn wọn má wọn kì í wọn má wọn kì so wọn má ah subhana ẹnu irun wọn ni ẹ ti ẹ gbọ́ nǹkan téèyàn kan lè tí ò ní yàgbẹ́ ẹ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ní so ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe kíni ó fa ayé ọlọ́run ṣe yẹ̀yẹ́ sẹ́ni pé nítorí wa bẹ́ òfin ọlọ́run ọ̀pọ̀ gan yẹn ni pé kí là wá já ma kí là má orí wa ń bolo pé dé ọlọ́run bá wa sọ̀rọ̀ á wa mọ̀ wá pé à ń yiri rẹ̀ wò sẹ́mi pẹ́ lómi gọ̀ kò sì mọ̀ pé òun gọ̀ kò sí ntọ́gbọ́ láyé tí ọ̀fẹ́ fi dá àwàdálẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ yọ̀ mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ tá a gbọ́ lónìí wọ́n tún ní kìnìkan kí lóò rí sí à kí lóò rí sọ̀rọ̀ lọ ǹjẹ́ ọ gbádùn ọ gbádùn ah alihamudulilayi àtúngbélé yìí lónìí amadukwe fọlọ́n alijanna ọlọ́njà àná ọjọ́ máa bẹ́ẹ̀ o ah alijanna tó dùn sàn lábẹ́ ilé wọn tí odò wàrà wà ń bẹ̀ ọlọ́run dákun mọ́ sí ilé ìwọ tiwa náà báwo olùgbàgbọ́ òdodo ti máa sọnù èsì kí wọn máa sẹnu jàǹrà yóò máa tanra rẹ jẹ yóò máa fẹ̀sìn ṣeré wọ́n sọ fún ẹ wọn nàbí sallallahu alaihi wasallam wọn tó bá bí ọmọkùnrin ẹran méjì ni kò pa tó bá bí ọmọbìnrin ọmọ kan ni wọ́n pa ọ. èmi ò rí sí gbogbo súnà tó ń sọ wọn ọ̀kan ni wọ́n pa ó. à wọ́n fọ̀rọ̀ ọlọ́ sí ẹ̀yẹ nu ẹni tó bá ti fọ̀rọ̀ anábì sí ẹ̀yẹ ó ti fi tọ́lọ̀ náà sí ẹ̀yẹ. ẹ wá gbé sórí bẹ́ẹ̀ ẹ rí i pé ní à ń ṣe nù gbèsè ayé wa táà fi ń fọ̀rọ̀ ọlọ́ sí ẹ̀yẹ ọ̀pọ̀ gan wàláhì ẹ̀rí tẹ́nìkan ọmọ yín ìwà àrí tí irùngbọ̀n rẹ ti pọ̀ masha Allah la quwwata illa billah wọn á ní áá ìwọ onítòsí wa dàbí orúkọ báyìí a'udhu billahi minash shaitanir rajim ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kí ni ṣe ń fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ mi bẹ́ẹ̀ náà ni orí ṣòkòtò rẹ̀ ṣòkòtò rẹ̀ ojúgun lọ́wà wọn á ní dákun má wọlé bí má wọlé wọ́n má wọlé wá bá mi o sì wọ́n sòkòtò àbúrò rẹ ní wọ́n sòkòtò àbúrò mi dáadé tèmi náà ni sásọ atanláyé ni súnà ni tani súnà játijàti àwòdùbìlà yóò bá sọ jù bẹ́ẹ̀ lọ nítorí pé ẹsẹ̀ bíbọ́ ya wọ́n mú kankan ni nígbà tí wọ́n máa ń sọ̀sọ̀kúsọ tí sọ ní dọ́mọ aná tààràtà lórí ìdílé sọ́ra rẹ o ìwọ ò tí ì lè sẹ̀sìn bó ṣe yẹ ọmọ rẹ ti ń ṣe ọmọ ọmọ rẹ ti ń ṣe ọmọ ọrẹ rẹ ti ń ṣe ọmọ alábàágbé rẹ ti ń ṣe mọkò rẹ̀wẹ̀sì ọkàn bá máa ràn wọn lọ ni lórí ṣíṣe rẹ máa wá bẹ lọ́run Ọlọ́run ṣe rọrùn náà bó ṣe ọmọ mi yìí di bàbá àkà ọmọ ọmọ délé bí ọba ti ní ni bàbá olórí ibú tó wà pé kí ló ṣe irùngbọ̀n rẹ mo sùn lálẹ́ àná ni àti dáàdì ti yọ abẹ́fẹ́lẹ́ wọ́n kàn fa gbogbo irùngbọ̀n mi wọ́n sì dànù envelope wọ́n gbé sí mi wájú èèyàn gbó kọ kókọ àbí ọgbó kọ kókọ ọgbó kọ kókọ a'udhu billah torí di eléyìí o sì bẹ̀rù bí tó ń tún ṣe bẹ́ẹ̀ kọ́mọ jarun pákó fọ̀bẹ́ gé lọ́rùn kọ́mọ kúkú kú tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n ń ṣe kèfèrí sí àwọn ayọ̀ ọlọ́run tí wọ́n ń fa àwọn ayọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ fala taqudu ma'ahum ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn gbàna àsìkò tí wọ́n ń fi ayọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ àsìkò tí wọ́n ṣe kèfèrí sí wọn gbọ́dọ̀ jókòó mbẹ àṣẹ ọlọ́run ọba lélẹ̀ ẹja ní fura látòní lọ mọ́tò láwọ̀ àti ní àlẹ́sà àwọn àánú gbó wọ́n sì gbé késẹ́tì ẹnìkan sí ń fara alukurani sí ẹ̀yẹ́ ń sọ sọkúsọ nǹkan bàbá mọ́tò ẹ̀ pa késẹ́tì kí ló dé kò wú agbọ̀n kò wú agbọ̀n ah àmọ́ gbọ́n kankan ni kò burú ẹgbà eléyìí ẹgbèsì yẹn pé bẹ́ẹ̀ máa ti ń travel kí wọ́n máa mú késẹ́tì lọ ẹgbẹ́ eléyìí ẹgbèsì bá a ṣe gbọ́. ètò kan ẹjẹ àgbò ètò dùnà wọn máa bá wa sọ̀rọ̀ islam Wọ́n máa bá wa sọ gbogbo ẹ ẹ rí i pé ibi tẹ́ ẹ ti mọ <laughs> ìmánì àtàìsí ìmánì sẹ́rí bí ara ṣe ń tẹ̀yìn tẹ́ ẹ gbádùn mà nígbà tí wọ́n gbé ìgbékùgbé sí wọn a ìpele lọ́nà àìníye rẹ̀ ni wọ́n á ṣẹlẹ̀ sáwọn ọ̀tọ́ ọlọ́run tó bá wà nù mọ́tò ìwo ah, ni wọ́n ń sọ yìí ẹ jọ̀wọ́ bàbá dírẹ́fà ṣé n tó yẹ ká gbé sínú ẹ̀yìn kìíní ni ẹ̀ mọ̀ pé à ń travel ni àbẹ́ẹ̀ ni à ń travel náà ni nígbà tí wọ́n gbégbé kú gbèsè tí ìparun lè dé sẹ́wọ̀n pé ń pàtẹ́wọ́ ni ṣùgbọ́n àtẹ́lẹ̀ ìwà dé lọ́wọ́ di pé ètò wọn sọ pé kọ́ yẹ ìwà rẹ wò kọ́ yẹ ìwà rẹ wò ṣé mùsùlùmí sì ni wà á bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ṣé ọmọ tó wà nù alukur'an ẹ̀kú tí kẹfẹ́lí bá ti ń gbọ́ ah, what is this what is all this uh, all this náà ni this so yọ tó ìwọ náà máa rìn pẹ̀lú àwọn kẹsẹ̀tì tó máa gbé ti kèfèrí sí i o lè má ní option gbé níta yé ń fẹ́ nu kò burú níta yé ń fẹ́ òun sì gbé ntí mú ni rọrùn wọ̀ ó gbé fún wa ẹ bá ní gbé eléyìí náà sí ṣé bá ti gbọ́ àfi Jésù bá dé kò burú ní ìsìn ẹ bá ní gbé eléyìí náà sí. inna ad-dina 'inda inda Allahil Islam ní kásẹ̀tì fi bẹ̀rẹ̀ ìdájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ní Islam ah bàbá ẹ pa ẹni tó bá túkọ̀ pa rédíò ah lọ mọ́nu ibi tá a mọ̀ sùn láàdé torí pàtẹ́ gbé kíkan sí a fi sùúrù a fi gbọ́ sọ́ngbà wa gbé yìí sí i lọ́wọ́ aburú ẹ sì kò sí option wọ́n bá fẹ́ sọ̀kalẹ̀ nu bu ọ̀sọ̀ kọ́bọ̀ tí wọ́n dírẹ́fù sì dá padà fún òsì kójú yìí o kálukú ọba sinmi ẹ̀kọ́ bá di lọ́la wọ́n ti kọ́kọ́ wojú la àwọn ta lọ́wọ́ àlùmọ́ tuntun ká má lọ gbé <laughs> ká má lọ gbé késẹ́ẹ̀tì sí àwọn náà máa rìn pẹ̀lú késẹ́ẹ̀tì so wọ́n bá dìgbò ẹjọ́ mọ́tò yìí kò gba preaching mọ́tò yìí kò gba ah, kọ́mọ̀sì náà kálukú ọlọ́lá láàfíà kó sọ lálàáfíà. La so ọjọ́ bó ṣe jẹ́ bí ọ̀kan nu olùtúmọ̀tò gbéra mọ́tò tó gbéra tá gbéra báyìí wọ́n wà nù wé Matthew wà nù wé John wà nù wé kínníkan. <laughs> tá a fi dé kínníkan pọ́ńtìlá kínníkan gbogbo nísà ń pariwo náà nígbà tó gúnlẹ̀ ọ̀tọ̀ gbogbo òdodo ọ̀rọ̀. so gbogbo yìí tẹ kaka lẹ ń wàláhi wàláhi ẹni tó islam yóò wọ iná dáadáa títí tá a fi dé wò èmi náà wàá dákẹ́ mọ́ dírẹ́bà fẹ́ pé kíni mọ́ à ń wò ó tó bá tún a ah, ojú yìí o o wàláhi tá a fi dé kálukú gbé pé yes tó bá di lọ́la tó bá tún wọkọ̀ o tún máa pariwo wípé kínní kan Matthew so torí di eléyìí ẹ mọ̀ pé jẹ́jẹ́jẹ́jẹ́ la wọkọ̀ à ń lo èkó ni wọ́n jẹ́jẹ́ so ṣùgbọ́n gbà tó ti sọ di pé kínní kan fẹ́ à gbogbo bí tá a máa ń lọ là ń gbé kántiwa náà so ara tutù ara tutù nígbà tí wọ́n sọ níbi tí wọ́n ti sọ ní kálukú náà rà gbé báàgì. lọ́jọ́ ta alukóra sọ̀kalẹ̀ kò sọ́dàbọ̀ sọ́dàbọ̀ báwo tẹ́lẹ̀ sẹ́rí nílẹ̀ yorùbá yìí nǹkan tó kó bá lọ síwájú ẹ̀sìn islam ó ní pé àkọ́kọ́ àwọn èèyàn gbọ́ islam yìí ẹlẹ́ẹ̀kejì mùsùlùmí ò tún láyà ó kó bá lọ síwájú islam gan níbi bí ọ̀pọ̀lọpọ̀ dáradára wọn ò ẹrú tán lè torí pé àwọn gbẹ́sìn yìí níwọ̀nba àmọ́ bí pẹ̀lú ògo ọlọ́run ìlọsíwájú ti ń bẹ̀sìn náà sẹ́rí àgbọ́yé ẹ̀sìn yìí máa mú kí fúlẹ́ńgé kẹfẹ́rí ó dínkù torí pé ẹ ti bẹ̀rẹ̀ sí mọ̀ pé Islam ọ̀tọ̀ tiwọn ọ̀tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ibẹ̀ yẹn n'ígbàgbà nígbàgbàkúgbà mọ́ nísìnyí lọ́sibítù wọn ni kò sórúkọ rẹ wọn ni abdullatif ọmọ tani ọmọ ibrahim ọmọ tani ọmọ khalid wọn ni ẹ ní orúkọ mi orúkọ náà nù ṣé ẹ lókì ókì náà nù kò sí tàbí sọ àbí sọ gan kí ló burú àmọ́ wọn náà nísìnyí tipátipá la fi mọ̀ pé abdulwase ńlọkọ rẹ ń jẹ́ ọ̀làdélé ọ̀làdélé ọ̀làdélé ọ̀làdélé ọ̀làdélé ọ̀làdélé báwo ọ̀kaàbọ̀ ńgbà tó délé olóòkọ ni jẹ́ ká mọ̀ mùsùlùmí jẹ́ kí iyọ̀ rẹ kọ́ hàn pé mùsùlùmí ni ọ́ èsì kí gbogbo aka sórí kolobo ká má dé fìlà tọba ti yọ ọlọ́ọ̀kan kọ́ muslim muslim muslim muslim ọlọ́mọdé wọn sì wá mú so bẹ́ẹ̀ lọ́ọ́ yẹ kí mùsùlùmí náà wà torí pé kódà kó ṣe pé àwùjọ tó ń gbé gbogbo wọn mùsùlùmí ni yọ níyọ mùsùlùmí kátó wá pa àwùjọ tí gbogbo wọn ṣe mùsùlùmí wọn kàn máa kà ọ́ kó àwọn ẹni tí ì ṣe mùsùlùmí ni. náà lẹ́sẹ̀ rí ẹlòmíràn ṣe sàlámù alẹ́kùn sí ẹ̀ máa bẹ̀rù láti dáhùn torí kọ́ mẹ́jẹ pé báwọn kèfèrí ṣe máa ń ṣe àwọn mùsùlùmí jẹ ni. ẹni mọ̀ àti wà alẹ́kùn torí because mùsùlùmí bíkíbi láyé níbikíbi láyé kódà bí onírùngbọ̀n ẹ̀rí tó dé fìlà nítorí ìbẹ̀rù kọ́mẹ̀jẹ̀ pé wọ́n ò mú fún kèfèrí nǹkan kan lè ṣẹlẹ̀ ní ìsìn tó ní lérò pé ó mẹ́mì rẹ lọ a sì mẹ́mì rẹ lọ mùsùlùmí ọmọ wa dù ọ kèfèrí ọmọ dù ọ àní mọ irú ẹni tó jẹ wọn á jẹ pé wọn ò kírun sí ọ la wọn fi sí ọ wọn lọ mẹjọ akúkú burúkú. yẹsẹ bí kọ́ ọmọ fi tẹ̀síwá sápò mo yé wa tẹ̀síwá ìsàmì islam o tẹ̀síwá kì í sàmì islam torí pé níjò tẹ̀síwá níjò wọn mú wọnú islam níjò ẹsìn mọ̀ pé ní ìsìn ẹlòmíì ti ka kún pé ọfẹ́ kírun ò ní tẹ̀síwá ọ̀yọ́yọ́yọ́yá lọ́mọkànlá rògiri. gbogbo ohun tí èso ara ẹ̀ sí wọ́n sọ ọ́ dẹ́sì èyí tó jẹ́sìn gangan gangan wọ́n pati ọlọ́ni wa qad nazzala alaykum fil kitab ọlọ́ni ti sọ̀kalẹ̀ fún inú alukur'an an idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum gbogbo gbàtẹ́ bá gbọ́ tí wọ́n ń ṣe kẹfìrí sáwọn ayọ̀ ọlọ́ wọ́n ń fi àwọn ayọ̀ ọlọ́ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn hatta yakhudu fi hadithin ghayri títí tí wọ́n fi máa sọ̀rọ̀ orí mi kútùbà jimá ni wọ́n ń ṣe wọ́n fi ayé alukur'an ṣe ẹ̀yẹ wọ́n fi anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n fi ń gbẹ́fẹ̀ jáde kúrò nínú mọ́ṣáláṣí yẹn ọ̀sẹ̀ lọ. takété kó lọ sí jìnnàjìnnà títí wọ́n máa fi ń sọ̀rọ̀ míì tí èsè lẹ́yìn ọ̀wà wọlé padà. sẹ̀mọ̀kítù náà bá fura torí pé ẹ̀yin bíi mẹ́ẹ̀ẹ́dógún hmm, hmm, hmm, kálukú kan jáde ni nígbà tí ó sì di pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí kírun wọ́n tún wọlé ah ẹ dákun nígbà tó bá sálámù ẹ dákun àwọn àwọn kan wà tí tí wọn sì òye wa o pé ah àwọn ta ni àwa ni ṣe Yorùbá sọ pé àwa ni wọn tún máa bẹ̀rù pé àwa ni kí ló dé torí pé ń fọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ni ẹ ń fọ̀rọ̀ Ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ Ọlọ́run bá sì là gbọ́dọ̀ jókòó mi tó máa ti ń ṣe bẹ́ẹ̀ níbo ń bẹ ẹ̀yin ọkà alukurani Suratu Nisa wàláhì ìjọ mi kò tún dárú ẹ wò mọ́ ó ti tó ń bá wí torí tó bá gbé gbogbo èèyàn tó wà ń bẹ lọ́gbẹ́sìn yẹn ni kí ni ó ṣẹlẹ̀ wọ́tẹ́rọ kú kọ́kọ́ ìmà wọ́n filẹ̀ lónìí ká nídùú wàláhì ó tó lẹ́kọ̀ọ́ ó ju kí wọ́n ná yẹn kó boko lọ torí ẹ̀ à ń bùkátà gbọ́yé Islam hatta yahudu fi hadithin ghayri ọlọ́ni sì bá ti sọ fún yín tí wọ́n máa ń sọ sọkúsọ tí wọ́n ń ṣe kẹfẹ́rí sáyọ ọlọ́run tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn títí tí wọ́n fi máa sọ̀rọ̀ mí ó túmọ̀ sí pé tẹ́ bá jókòó pẹ̀lú àwọn èèyàn náà nísìn ìpàdé lẹ fẹ́ ṣe nípa àlọ́síwájú wọ́n á bẹ̀rẹ̀ sí ní pẹ̀gàn ẹnìkan wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀gàn rẹ̀ dídé kó ń bẹ́ẹ̀ sẹ́ni tó gbé wa jókòó ní wàá dìde kó láàrin wọn títí tí wọ́n fi bọ́ sórí tọ́pìkì tó gbé yín jókòó torí kọ́ má jẹ́ pé njọ́ tó lọ́wọ́ bá fún yín ní ẹ̀san sẹ́tẹ̀ ẹ̀sìn jọ́gbìn dàlùkìyàmà wàá rí i pé gbogbo yín lẹ́jọ́ pẹ̀gàn rẹ̀ torí wọn náà jókòó ńbẹ ẹ mọ̀ pé báwọn àwọn èèyàn ṣe máa ń ṣe láwùjọ nu ẹ̀rí pé téèyàn mẹ́ta bá jókòó nísìn wọ́n máa sọ̀rọ̀ tí ò dé bá ti yọ lọ́ọ̀kan wọ́n yí lù padà kíjó lè bá yí padà <coughs> kí ló dé so ìyẹn ni pé kò ti jù pé ìmọ̀ ń bọ̀ ìmọ̀ ń bọ̀ yọ gẹ̀ẹ́d <coughs> ẹ palùdà tí àwọn ẹni mẹ́ta ti ń sọ̀rọ̀ ẹni kẹrin tí ẹni kẹrin ọba tètè dé tí ẹnìkan nu wọn bá nítọ̀ ń gbọ̀n pẹ̀lú ògbó ọlọ́run kó tó dé èèyàn méjì tó kù ń ọ̀rọ̀ ta làwọn náà máa sọ ọ̀rọ̀ ẹni kẹta tó lọ wọ́n ti dán ẹ̀ la ilaha àwọn ni wọ́n jọ ń sọ̀rọ̀ ẹni kẹrin tí ò wá o ní ìsìn tẹ́nìkan tó dìde láàrin tiwọn náà àwọn èèyàn méjì ń wọn ma sọrọ tiẹ̀ náà tọ́ba ku ẹnì kẹta náà kò tètè dé ma èèyàn méjì tó ku ẹnìkan náà bá ní ìtọ́mọ̀ kúkú ń gbèmí náà ẹnìkan tó kù ètí ó sì máa dájà jẹ wípé ẹ kéne ìwọ náà gan alára ń kọ́ ṣé ìwọ náà dáa ni ah la ilaha illallah kí ni tí kí ni báwọn tó fi jẹ pásá ọ̀dà ọlọ́ngbọ́n ní ìsìtú àwọn orí táwọn èèyàn ń sọ̀rọ̀ tó ń bọ̀ torí tá ń sọ̀rọ̀ tá ń rẹ̀ ní tá ń sèkìndí láti ti rí ọpọ́ ń bọ̀ lọ́ọ̀kan lọ́ọ̀kan tá ń sọ̀rọ̀ kí lọ́ọ̀ máa ní yorùbá lẹ́bù ẹ tó ọlọ́ni ọgbà wa ọ̀rọ̀ mi náà ń kúkú sọ sá <laughs> a ẹ jẹ́ ká yíwà yẹn padà ìwà bù ni ìwà tí yẹn fi wọ ná ní rọrùn nítorí pé wọ́n á kó gbogbo dáadáa rẹ tó bá ti jọ gbẹndẹ wọ́n san fún tí dáadáa rẹ bá tán aburú tiẹ̀ ń kólé ọ lórí torí ẹ ló ṣe jẹ́ pé láàfin ní tó bá tiẹ̀ dáa pé kéèyàn máa pẹ̀ gan ni ẹjẹ́ máa pẹ̀ gan bàbá àtìyàwó wọn lè náà àbí òye wa máa sọ̀rọ̀ bàbá rẹ̀ láì bàbá burúkú bàbá kíni wọn kan bàbá tó pé kíni kan wọn lu yẹn fẹ́ pa yẹn bàbá wo kíni kan so that njọ́ gbẹ̀ndàlùkìyàmà wọn kó gbogbo dáadáa rẹ fún oore tí mo rí tí mo rí ṣe fún yín ní bàbá mi o ẹ̀yin wàlìjánà kí wọ́n wọ̀nà torí tí o bá jẹ bẹ́ẹ̀ rí i pé àwọn ẹni tá a máa sọ̀rọ̀ wọn tá a máa pẹ̀ gan wọn á fẹ́ràn wọn ni nàá kí wọ́n ló dé tí n tún mọ kóládà mi fẹ́ni tí n fẹ́ràn ó sì dájú gbogbo ala fẹ́ràn bàbá àtìyá wa ẹ já kóládà fún bàbá àtìyá torí ẹ dákun ẹ já sọ ẹnu wa ẹnu tètè kó báyọ̀ Mu'adh ibn Jabal anabi sallallahu alayhi wa sallam kó fari ka hada sọ̀rọ̀ afẹ lẹ́yìn wọn di àwọn ọmọ oní ah, wa iná lọmọ akadú na bímọ anakó sọ̀rọ̀ ẹnu lásán lọnà àfìfì àjẹ wa a ah, anabi ní taqilatuka ummuka ìyá rẹ sunkún rẹ pọ̀ ó kú mọ́ ìyá lọ́wọ́ ọ̀rọ̀ rẹ dàbí ọmọ tó kú mọ́ ìyá rẹ lọ tí yà ń sunkún tọ́ ọ bá lakakùn mọ́ la hán ọ dàbí tó kú mọ́ ìyá ni. ṣé nǹkan kó mú kí ọlọ́run pé kí wọ́n máa èèyàn sínú náà gbójú wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà yàtọ̀ sí ní tí a fà fún wọn bí. alákòóbá la hàn yìí o torí ẹ adókòó ń bì kan ń gan ń sọ àìda dìde kó kódà tọ́lọ̀ ń bá ràn ọ́ lọ tó fi lè sọ fún wọn pé níta ẹsẹ̀ yóò tí n bá ti lè fẹnu sọ fún wọn pé tí wọ́n ń ṣe ọ̀dà ìgbà tí n bá dìde sí kí n kó ṣe kí n jẹ́ kó kí n jẹ́ kó wọ́n mọ̀ pé tí wọ́n ń ṣe kò tẹ́ lọ́rùn ni mo fi dìde nítorí pé kí wọ́n mọ̀ bá kó wa pọ̀ nínú pàjọ dẹ́ṣẹ̀ torí pé ẹni tí ń ṣẹ̀ èèyàn kan ní ó sọ̀rọ̀ sẹ́yìn pé gbogbo èèyàn yókù wọ́n ń gbé ni so ìgbà tẹ́yìn náà sì ti ń gbé orin tí wákàtí ń dá tani jọ ń dá wákà gbogbo yín lẹ́yìn jọ ń dá wákà eléyìí tá a bá fi lè rí gbà kúrò lọ́wọ́ ara wa wàláhi wàláhi àti mọ́nà kàtúbọ̀tán wọ́ dà pọ̀n. àìmọye ẹ̀rá dé fi almuflis olóṣì èèyàn wọ́n ní ta ló lòṣì àwọn sábẹ́ lẹ́ni tí ò lówó tí ò ní kankan ní àkẹ́sẹ̀ lẹ́yìn ní olóṣì olóṣì lẹ́ni tí ó gbé sẹ́gẹ̀lẹ̀ mọ́ gẹ́lẹ́ mọ́ wá tó bá jọ́ gbé alqiyam ṣùgbọ́n yóò ṣẹlẹ̀ kó ti bú eléyìí ọgbọ́wọ́ eléyìí ọjàmbá eléyìí ọsẹ́lẹ̀ ìlàkẹ́ ó ṣe gbogbo ẹ̀ wọ́n á kó gbogbo dáadáa rẹ̀ wọ́n san fáwọn eléyìí nígbà tí dáadáa rẹ̀ bá tán ẹni tó jẹ́ ń gbèsè òtí tán ń kọ́ àìdá tiwọn ń kò lórí. torí ẹ ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ pẹ́ gan tó bá ti rí tí wọ́n ń pẹ́ gan dìde kó ń bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ padà sáàrin wọn títí tó fi rí pé wọn ò pẹ́ gan má. innakum idhan mithluhum tẹ́ ẹ bá ti lè kùnà láti dìde láàrin wọn nígbà tí wọ́n ń ṣèbàjẹ́ ọlọ́run náà dirú wọn o. ntọ́ba file lè mú yín kúò tọ́ba fi lè mú yín má lè kúrò láàrin wọn nígbà tí wọ́n ń ṣèbàjẹ́ tí wọ́n ń sa ìgbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run ntọ́lọ́ ni kí wọ́n máa ni wọ́n ń ṣe yẹ̀yẹ́ ni wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run ọba ṣe ìwọ náà sì jókòó sáàrin wọn ọlọ́run sì ti pọ́ láṣẹ pé kò dìde kúrò láàrin wọn àìlè dìde kúrò láàrin wọn ẹ̀yin náà ti di irú wọn ẹjọ dẹsẹ ni torí ẹjọ mọ̀pọ́lọ́ wọn bọ̀ fẹ ni wọn ń sọ ìwọ náà jókòó sáàrin wọn kọ́dọ̀ òfin kankan dá lóhùn òfin kankan gbé e lẹ́yìn ọ̀rọ̀ tí ń sọ ṣùgbọ́n ìwọ kó o jókòó láàrin wọn nígbà tí wọ́n ń sọ láyé ibi tí wọ́n wà ìwọ náà ti ṣe kèfèrí sọ̀rọ̀ Ọlọ́run ìwọ náà sì ń fọ̀rọ̀ Ọlọ́run sí yẹ̀yẹ́ torí ẹ̀ èèyàn náà dẹni tí ọba àwọn kópa nínú ìbàjẹ́ yìí ìbáwọn kópa nínú ìbàjẹ́ ó túmọ̀ sí pé wọn náà nípìn nínú ẹ̀ṣẹ̀ innakum idhan mithluhum ay fil ma'tham ẹ̀yin náà ti di irú wọn nínú ẹ̀ṣẹ̀ ọ gbàrú ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ètò imaamu tirmidhi àtàwọn míì gbé jáde anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir fala yajlisu ala ma'idatin yudaru alayha al gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan yìí kò gbọ́dọ̀ jókòó lórí tébù tí wọ́n ti mutí ìwọ ò ní mutí o ìwọ mùsùlùmí yẹn mutí o tí wọ́n bá jẹ́ pé mutí nìyẹn o ò gbọ́dọ̀ jókòó níbi tí wọ́n ti mutí wọ́n ń ṣèyàwó wọ́n lẹ́ni tí ntí kálukú bá ń fẹ́ kọ́ tọrọ ìwọ ní làkàṣẹ́ rà làkà ṣe é rà làkà tí wò ṣe é wọn wá gbé làkà fún ọ ó gbé iwájú e kò jìnnà bàbá kan máa jókòó wọn ni wọn bá ń gbé stout a'udhu billah kí a máa za òdìdé o gbọ́kà rẹ àti làkàṣírà rẹ kọ́ lọ jókòó síbi tẹ́nìkan ò ti ní wá bọ̀ pẹ̀lú ọtí kó dínà gidigidi sí gbogbo ibi tí wọ́n ti kọtọ fẹni tó bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan yìí kó jókòó lórí tébù tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń mutí ẹ dákun kò gbọ́dọ̀ jókòó lórí tébù tí wọ́n ti ń mutí ẹni tí wọ́n ní wọ́n máa jókòó lórí tébù tí wọ́n ti ń mutí só súnmọ́ kó fọwọ́ kàn gu ọtí kò súnmọ́ só súnmọ́ kó gbóòórùn ọtí kò súnmọ́ á ń bọ̀sibọ́sí pé yóò mutí àmọ́ yà wá lẹ́nu púpọ̀ lónìí kpara àwọn mùsùlùmí tí ń mutí àrí mùsùlùmí tí ń tọ́tí àrí mùsùlùmí tó fowó ọtí sanwó Mẹ́kà àrí mùsùlùmí tó kọ́tí sínú fíríjì ó ní mi kì í mú mo máa fi ń ṣàlejò ní a'udhu billah àrí mùsùlùmá wọn lò níyà súnà ní masalasi wọn ògógóró ló ń tà sẹpẹ burúkutu ọtíkà la ilaha illallah ẹ kíyèsí àwọn àyè ológógóró àwọn àyè ológógóró àwọn bàbá ológùrọ pípọ̀ nínú wọn mùsùlùmí ni wọ́n ló kọ́ ọ ẹ kíyèsí wọn kọ́dà omi ó tún fi ìbòrí sórí mi títí ń tò gbogbooro fáwọn èèyàn ipe aha mélòó lẹ fẹ́ ìbòrí sì ń bẹ lórí ẹ̀ yẹn ni pé aha ò gbogbooro mélòó lẹ fẹ́ a'udhu billah àtúwárí àwọn mùsùlùmí wọ́n lọ sí Mẹ́kà Ọlọ́run ṣàánú wọn ó fún wọn lówó wọ́n ń tagbá wóróbo wọ́n ń ta oògùn ẹ̀fọ́rí oògùn nírun oògùn ìkòkòrò wọ́n sì ń ta igba wóróbo bíi mẹ́ńtì bíi mílíkì bíi bọ́ǹvìtà wọ́n tún wá fọtí kún a'udhu billah ọ̀pọ̀ láwùjọ wa yìí nípa ń lọ́dà láti báyìí ológogoro òǹgọ̀ ológogoro ni sẹ́wọ̀n kó gogoro gidi. tó tún di original làwọn ń tà mùsùlùmí nífa ojú si sì tí yóò sì kúnjọ kan ẹ fi yé e. inú fífọ̀rọ̀ ọlọ́run sí yẹ̀yẹ́ inú sísè kèfèrí sí ọ̀rọ̀ ọlọ́run ntọ́ dáa jù ní pé ẹni bá ti mọ̀ bẹ́ẹ̀ ipò ń ta àwọn oògùn tọ́tọ́ láti rà ó sì ń ta provision tí ó wù yín láti rà mùsùlùmí sì ní tó ń tọ́tí ń tọ́ dáa jù ní pé kẹ́ ẹ boycott ẹ̀ ẹ má máa lọ ra nǹkan bẹ́ẹ̀ ẹ má máa lọ ra nǹkan bẹ́ẹ̀ torí pé wa qad nazzala alaykum fil kitabi an idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum ọlọ́run ti sọ̀kalẹ̀ fún inú alukur'an pété bá rí pé wọ́n ń ṣe kẹfẹ́rí sáyọ̀ ọlọ́ wọ́n ń fa ayọ̀ ọlọ́ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn jíjókòó lásán nù eléyìí ti gbọ́ ìpọlọ ta nínú wọn ní òkú wọn gbọ́ pọlọ sọ ti lé wọ ta nínú wọn tí ọba gbọ́ ní gbọ́ lónìí Ọlọ́run sọ ti lé wọ ọ gbọ́dọ̀ mú ọ gbọ́dọ̀ ta ọ gbọ́dọ̀ ṣe ó sì gbọ́dọ̀ pèsè ayé ibi tí wọ́n ti máa ta àbí tí wọ́n ti máa mú àbí tí wọ́n ti máa ṣe tó o bá jẹ́ bẹ́ẹ̀ fa anta mal'un gbogbo ẹni tó bá ṣe nǹkan kan nínú gbogbo eléyìí Ọlọ́run bá lànà rẹ̀ wọn mọ àtọtí mùsùlùmí sì ni wọn wọn pèrún òní lọ kírun ṣé mùsùlùmí náà nù a'udhu billahi wọn náà tẹkẹ owó sẹmi pé njọ owó tẹkẹ àwọn torí pé ńgbà tí wọn bá kú bàṣíkẹ kálukú ọmọ àlọlọ rẹ ló torí ẹ ẹ rí tí wọn máa kọ tiwa fún láti kó wọn máa kó wọn máa fi irú rẹ̀ wá bùn ọ́ lówó òtún ọgbà ọlọ́jọ́ yẹn wọ́n máa ròkè ọwọ́ wo ní ròkè ọwọ́ burúkú owó ọtí níwọ̀n náà gbà abájọ ọtọ́ jẹjẹjẹ tẹ̀ yó owó ọtí wọ́n fún ọ ló fi rè lùbọ́ wálé ókó bọ́ máa ókó bá ya. ní ṣíṣe gbogbo yín ẹ péjú ẹ pèsè ẹ má péjú ẹ má jẹsẹ yín ó débẹ̀. kọ́mọ fún yín jẹ nínú owó ọtí wọ́n fẹ́ bùn àfa kan ló wá ní ẹgbà púpọ̀ báyà kẹ́ pé owó ọtí ni owó ọtí ni àní gbà mo rò pé ó kìí ṣe pé tọ́ba ya ní ìsìn gan ni ó ti yá àní gbà ṣé aṣọ fún ọ pé bí ń pa wá tẹ́lẹ̀ náà ni wàláì bí ọmọ pa wá ń gbà mí ọlọ́run ọba tá a bá ti torí tọ́lọ́n tá a gba ní tí ọ̀dà wàláì ọlọ́run sì nà tọ́da fún wa torí pé nínú ẹ̀thẹ̀r ẹnìkan ò ní fi nǹkan kan lẹ̀ nítorí tọ́lọ́n àfi kọ́ lọ́n ó fi ìtọ́ da jùlọ jaarọ́ rẹ̀ fún. ọ̀dọ̀ wa o ẹ kọ ìbàjẹ́ fáṣẹ̀ ìbàjẹ́ torí kí ìbínú ọlọ́run má bàa sọ̀kalẹ̀ torí pé ńgbà tí ìbínú ọlọ́run bá sọ̀kalẹ̀ tán gbogbo ẹ̀yin tẹ̀ ń wúra yín lẹ́ni rí ẹ bẹ̀ lọ́wọ́ ọlọ́run wò ní gbọ́ ma bẹ́ẹ̀ ló wá nù sallallahu alaihi tẹlẹ ìjẹbù ti ṣe jẹ mbẹ o àwọn anìkọ yọ zaka bóun ní oṣù yọ zaka owó ọtí àti owó apc owó ọtí àti owó parasitamọọlù tí wọn jọra wọn wọn ò kúkú jọra wọn àwọn amú owó ọtí wá ó lòún fẹ́ kọ́ mọ́sálásí kẹ́ ẹ máa kírun nínú ẹ̀ á fún pé inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímọ́ lọ́nà kí gbantí ò mọ́ kó pàǹtí rẹ kó lé sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ sẹ́yìn pé nísìnyí àwọn èèyàn wọ́n tún máa bẹ lọ́n pé ọlọ́run tilẹ̀ bá mọ́ lọ́la jẹ́ lágbájú musara wa pékin kó tilẹ̀kùn rẹ̀ sísìn nílẹ̀kùn tọ́lọ́wọ́n bá wa wa torí délé ńgbà tẹ ẹ bá tó lè sọ fún aláìdá apá ìdá ni ṣe ìgbà náà lẹ tó lè dájọ́ ń gbọ́rọ̀ kì í gbọ́rọ̀ pọ̀tún pọ̀ láwùjọ yìí wà láì pé mùsùlùmí lọkùnrin lóbìnrin ti ń tọ́tí mùsùlùmí lọkùnrin lóbìnrin ti ń mutí mùsùlùmí lọkùnrin lóbìnrin tó fún wọn lé tí wọn ti ń tọ́tí tí wọn ti ń sọtí a'udhu billah torí de eléyìí wọn ní kò tọ́ kí mọ́ọ̀mìnì tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jú ọ̀kan yìí kó jókòó lórí tábìlì tí wọ́n ti mutí kò tọ́ tora mi pọ̀ gbọ́lọ́ngbọ́n nígbà tó bá ti lè jókòó torí ẹ̀ ká mọ̀ pé ilé ayé ìjọ ọ̀tàn ni a sì gbọ́dọ̀ jẹ́ kí ntí ọ̀tàn gba ntí òní tán lọ́wọ́ wa kódà ẹ tún fi kún ẹnìkan wọ́n ń ṣèyàwó ni so wọ́n á pè wọ́ bí kẹ́ wá wọlé mà ẹ̀mí tiẹ̀ sì ni wípé nígbà tó ti jẹ́ pé mùsùlùmí ni mùsùlùmí tó bá pè mùsùlùmí a gbọ́dọ̀ dáhùn àwa débẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ fún wa wípé wọ́n ń kó ọtí síwájú àwọn èèyàn a'udhu billah nítorí yẹ ni pé èyí tá a rí òun náà ti tó ká túlẹ̀ kí ló dé tẹ̀ ń lọ à a'udhu billah ọlọ́run mẹ́jẹ káwọ̀ bẹ́ẹ̀ bí tí wọ́n ti ń sọ orí ibú à ẹ má ṣe báyìí ẹ má à kọ́dà ti parí a ti ṣe tán ti parí ní tí àfi ní ṣe bẹ́ẹ̀ ó ní pé gbogbo ọtí yà fẹ́ rí máa ẹdọ ti padà síbi tẹ ẹ ti rà á ẹnìkan gbọ́dọ̀ mutí ń bí wọn ò sì gbọ́dọ̀ mú kọ̀rọ̀ àfi ká bẹ lọ nǹkan làánà gbogbo wọn lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn ó ṣe bẹ́ẹ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ gánà yìí ò ní tú lẹsì torí ẹ ọ̀dọ̀ wa ẹjẹ apáyọ Ọlọ́run ọba wa Ọlọ́run ọba wa sọ fún anú àyà yìí pé ọkọ náà zọlá alaykum fil kitab Ọlọ́run ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ nínú alukur'an níbo ló ti sọ kalẹ̀ níbo lọ́lọ́run ti sọ̀kalẹ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ní suratul an'am èyí tọ́lọ́run sọ̀kalẹ̀ ní mẹ́kà ọlọ́run ni wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina fa'rid anhum tó o bá rí àwọn ẹni tí ń fẹnu wa rọ́ọ̀f tó ń sọ̀sọ́kúsọ ní tí wọn ò ní mà nípa rẹ̀ nípa àwọn àyàwó ọlọ́run ọba wa kọ́ ìpàkọ́ sí wọn kọ́yìn sí wọn ni wọ́n sì bí ìwà tó rí wọn tó bá ti rí àwọn tí ń sọ̀sọ́kúsọ nípa àyà al-Qur'an wọn ò ní mà nípa rẹ̀ wọ́n fẹnu wa rọ́ọ̀fù ìpàkọ́ ni ọkọ sí wọn bí ìgbà tó rí wọn eléyìí ni ti ọlọ́run ọba sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam innakum idhan tí ẹ bá tilẹ̀ dìde kúrò láàrin wọn nígbà tó ń ṣe kèfèrí sáyọ ọlọ́run ẹ dìde kúrò láàrin wọn nígbà tó ń fa àwọn àyà alukurani ṣe yẹ̀yẹ́ innakum idhan mithluhum àjẹpẹ́ ẹ̀yin náà o irú wọn gẹ́lẹ́ lẹ́yìn torí ẹ ọlọ́run wa ni inna allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a gbogbo ẹni tí ó bá ti lè dìde kúrò láàrin wa nígbà tí wọ́n ṣe kèfèrí sọ̀rọ̀ Ọlọ́run nígbà tí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ kí ló kọ rẹ̀ munafik mùnàfíkì tọrọ dá lórí ẹ nínú àwọn àyà yìí lò náà kọ́ wájú yọ àwọn mùnàfíkì àtàwọn káfìrí gbogbo pátá lọ́lọ́run kò jọ nínú náà subhanallah ìyẹn ni pé mùnàfíkì ó ti jàǹfààní islam láyé wọ́n ń pín nǹkan fáwọn mùsùlùmí òun náà gbà ń bẹ́ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé kèfèrí ni àwọn kèfèrí ń sá àwọn mùsùlùmí lọ́gbẹ́ wọn ò sọ̀hún lọ́gbẹ́ torí pé wọ́n mà ní kèfèrí ọjà àǹfààní islam ọjà àǹfààní kúfúrú láyé tó bá di lọ́la alqiyama ìyà sánsan ni ó jẹ́ kò síbi tó fẹ́ ságbà ọlọ́run á lò kó àwọn mùnáfìkì àtàwọn kèfèrí òun kó gbogbo wọn jọ lápapọ̀ wọn sínú náà jahannam kí ló dé tọ́lọ́ nǹkan kọ́ dárúkọ mùnáfìkì kan nítorí pé ẹ̀ṣẹ̀ tí wọ́n burú ju ti kèfèrí gan lọ iná tọ́ sáwọn síwájú kèfèrí gan yẹn ni pé ó jàǹfààní àwọn mùsùlùmí ó tún jàǹfààní àwọn kèfèrí tó bá dọ́dọ̀ àwọn mùsùlùmí yóò lára yín lòun tó bá dọ́dọ̀ àwọn kèfèrí pé ah ah òun bẹ pẹ̀lú yín ni kódà ní òdi wọn ní òdi wọn ẹ̀ṣẹ̀ kan òun ò fi kúfúrú lẹ̀ so irú àwọn eléyìí àti màá yí pé àwọn lọ́lọ́wọ́n bá ń sọ fún wa. ikú àwọn ni mùnàfìkì ọlọ́run kó wọn jọ àtàwọn kèfèrí sínú náà jahannam gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́ orogún nílé ayé níbi sísá ìgbàgbọ́ sọ́lọ̀ káfìrí òun fi tiẹ̀ hàn mùnàfìkì ńkọ́ ó gbé tiẹ̀ orogún làwọn méjèèjì bẹ́ẹ̀ náà lọ́lọ́run kó gbogbo wọn jọ pọ̀ níbi àti máa bẹ nínú kése ò ní jáde láéláé nínú náà gẹ́gẹ́ bí náà ńkọ́ kò sí ní jáde nínú subhanallah ọlọ́run pa wọ́n pọ̀ nílé ìyà nílé ìyà burúkú ilé àjàgà ilé tí wọ́n ti máa mú mi burúkú èyí tí fọ gbogbo nǹkan náà ẹ ní dànù wọn ò ní kú wọn ò ní yè mùnàfíkì àti kèfèrí wọn ti pàdé mbẹ ẹ̀kọ́ ńlá lélẹyìí fún àjẹmọ pé ká ṣọ́ra ká ṣọ́ra fàtí bá àwọn olórí ibú èèyàn tó tá a bá sì bára wa láàrin àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ṣe kèfèrí sí ayọ̀ ọlọ́run àbọ̀dọ̀ jókòó láàrin wọn àbọ̀dọ̀ jókòó láàrin wọn. gẹ́gẹ́ bí káfíìrì ti ń sọ pé bóun ni wọ́n ṣe lè máa kírun tọ́lọ̀ ń sọ pé yá ayọ̀ alladhina amanu la taqrabu salat yá ayọ̀ alladhina amanu la taqrabu salat ọlọ́run wọn náà ló sọ náà alukur'an ó ní wọn gbọdọ̀ súnmọ́run wọ́n sì ń kírun ẹ gbọdọ̀ jókòó láàrin irú àwọn eléyìí torí àwọn wọn já wọn já ayé alukur'an kanṣu kanṣu nsàlẹ̀ yóò níbi tí àyà tí òun rí ibi tó parí sínú tó adúpẹ́ ikpe ibi tó ọ̀kadé tójú rẹ̀ fi fọ́ọ̀nù wọn náà ti jẹ́wọ́ tó àwa sì ríran ya ayyul ladina amanu la taqrabu salata wa antum sukara wala junuban illa abiri sabilin hatta taghtasilu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ìrun kíkí ní ìgbà tí ẹ̀ ń hún rírà. báyà látàrí pé ẹmutí ni títí tẹ́ fi di pé ìhúnríra kú lára yín ẹ sí ní sí làákà yín jáde oníbẹ̀rẹ̀ islam ní pèsè pé tí ìsìlẹ̀mọ́mù ti mutí tí wàá pé ah, after all àsìkò tó ń kírun sí òun máa tó ń fati òdi lè láfi eléyìí o torí lẹ́yìn ọ̀rẹ́yìn ọlọ́run sí ọlọ́sìn ní tíjà anábà bá ń bẹ lára yín ẹ gbọ́dọ̀ lọ kírun ó dìgbà tẹ ẹ bá fọjà anábà yẹn kú ẹ tí ẹ gbọ́dọ̀ dáyìí tẹ́ ti ń kírun tíjà anábà ń bẹ lára yín ọ̀gbọ̀dọ̀ ọ̀nù mọ́ṣáláṣí àyàfi tó bá fẹ́ sọdá sódì kejì. bákan náà àwọn tí ó tún máa fa alukurani ṣe yẹyẹ tí wọ́n máa ṣe kẹfẹ́rí sí pípé wọ́n ń kírun ọlọ́run wọn sì sọ pé fawailun lil musallin kí wọn lè ń kírun sí wọn sọ pé tọ gbá kúránì tó ti rí wa torí pé àwọn ọmọ tí wọn lọ stọdì wọn làwọn stọdì Quranic studies àbí Islamic studies láwọn universities ẹlòmíì ṣe mùsùlùmí sì wọn máa jáyà kúránì bẹ́ẹ̀ láti fi sọ àwọn èèyàn di kèfèrí sibala sọ pé fawailul lil musallin alladhina hum an salatihim sahun àwọn tí máa lọ́rùn láàlọ́ lọ́nbáwí kí sẹ́ni tí ń kírun ìwọ́tẹ̀ kírun ọlọ́run láàánà rẹ ni tọ́lọ́lọ́ ni fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla sẹ́ńtì ìkírun ọlọ́run láàánà rẹ̀ ni tọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ọlọ́run ọba wa ni àwọn múnáfìkì àwọn múnáfìkì wọn ó tún sọ́ra fún o alladhina yatarabbasuna bikum àwọn múnáfìkì àwọn làwọn tó lúgọ̀dẹ̀ yín wọ́n ń retí kaburú ó ṣe yín wọ́n fojú sí pé àìdá yóò padà ṣẹlẹ̀ sẹ́yìn mùsùlùmí àrélù àjálù àmìwò àdánwò yóò ṣẹlẹ̀ sí náà ní a'udhu billah bẹ́ẹ̀ ni mùnàfíkì máa ran kan sáwọn mùmínì mùsùlùmí là yín pè fa àmọ́ bí kò bàjẹ́ fún yín ló wọ́n máa fẹ́ gbogbo wa ọlọ́ni wọ́n lúgọ̀dẹ̀ yín wọ́n fojú sun káìdá ó ṣẹlẹ̀ wọ́n fẹ́ bíi kápá àwọn kèfèrí ó borí yín ìfàsẹ́yìn ọba lọ síwájú ẹ̀sìn islam ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ láéláé ìmọ̀ wù wọn bíi kí islam ọ̀parun. alladhina yatarabbasuna bikum àwọn lúgọ̀dì yín wọ́n ń retí bí ó ṣe bàjẹ́ fún yín. fa in kana lakum fathun min قالوا ألم نكن معكم tí ọlọ́run ọba bá ràn yín ṣe tó fún yín ní ìṣẹ́gun tó mú yín borí àwọn kèfèrí lójú ogun tó di pé ẹ kó èrè ogun jọ lọ́pọ̀lọpọ̀ àwọn mùnáfìkí wọ̀nyí wọ́n wàá bá yín wọ́n bá yín kópa nínú ogun. àwọn ti sá sẹ́yìn pé kí para wa sí nígbà tí wọ́n rí pé ẹ̀yin lẹ borí ẹ̀yin lẹ ṣẹ́gun ẹ̀yin lẹ ṣẹ́tẹ̀ tí àwọn kèfèrí tójú tì wọ́n wọ́n wá bẹ̀yìn mùsùlùmí wọ́n ní alam nakum ma'akum àwọn ìpẹ́ mọ̀ wá ní bí àwọn náà ń bẹ pẹ̀lú yín bí mùsùlùmí làwọn náà subhanallah torí ká ẹ lè bá a pín wọn nínú èrè ogun. wọ́n máa sọ pé ah, ah, ah, ǹjẹ́ ta ṣàfù ẹgbẹ́gbẹ́ kan náà lájọ dúró sí ibà hmm? tó lọ bá sheikh ni wọ́n máa gbà lóòótọ́ mà ni wọ́n náà gbà tiẹ̀ nígbà tí wọ́n rí pẹ́yìn lẹ́ nu o tán wà in kana lil kafirina nasib ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn kèfèrí ni wọ́n gbọ́nà kan tàbọ́nà míì dẹni tí ó borí àwọn mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lógun Uhud ogun kejì tánàbí wa sallallahu alayhi wa alihi wa sallam jà torí pé ọlọ́run máa ń fàdánwò yìí máa fi kàn wọn ànábì rẹ̀ èsì dandan ni ànábì gbọ́dọ̀ borí ogun so ṣùgbọ́n látàrí àwọn sábàbí àwọn sábàbí àwọn sábàbí ọlọ́run lè mú àwọn kèfèrí borí àwọn mùsùlùmí anabi ní ẹdùn bẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ máa ta ọfà ẹ bò wá lẹ́yìn ẹ má jẹ́ kékeré fèrè ọgbẹ́yìn wá pa wá ẹ̀yin ẹ máa ta wọ́n lọ́fà ó kàn àyà wọn ní kẹ́ ẹ jẹ́ kọ́fà yẹn ọmọ ṣe gbogbo bá ti lè wù kó gun ọjà sí ìbá àjẹpọ̀ wa lọ́wọ́ wa ló dùn wọn àbá wọn lọ́wọ́ wọn dùn wá ẹ gbọ́dọ̀ kú lórí àpáta wọn ṣùgbọ́n kàkà kí wọ́n gbọ́rọ̀ wọ́n rí i pé ọwọ́ àwọn mùsùlùmí ó dùn àwọn kèfèrí àwọn ẹni tí wọ́n wà ń sàlẹ̀ wọ́n ń sá wọn wọ́n ń gún wọn wọ́n ń kú àwọn náà ti ń tafà wọ́n ń fọfà ṣe déédéé ó kàn àyà wọn wọ́n ń kú ìgbà táwọn kèfèrí tí wọ́n rí i pé ọwọ́ àwọn mùsùlùmí dùn àwọn wọ́n túlẹ̀ wọ́n sákò lójú ogun ìgbà tí wọ́n sákò lójú ogun àwọn mùsùlùmí lé wọn. wọ́n lé wọn lálẹ́ jìnnà wọn ń kó gbogbo dúkìá tí wọn kó dálẹ̀ torí pé nígbà tó bá di pé ẹ̀mí ọ̀lọ́ ṣé dúkìá ti ń bẹ lára wa ni àbí tẹ̀mí wa báyìí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní kó tí wọ́n ń dálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó tí wọ́n ń dálẹ̀ àwọn tí wọ́n wà lórí náà wọ́n á wò pé ó yẹ káwọn náà ká ká kó àwọn ọmọ wa tí wọ́n wà ń sálẹ̀ káwọn náà fi ní táwọn èrè ogun ẹnìkan tó wọn àjọ ga wọn níbi kí wọn máa tafa lórí àpáta wọn ó ní ẹ má gbàgbé pàánù bíi Muhammad sallallahu alayhi wa sallam wọn ti sọ fún wa o wípé gbogbo bó ti lè wù kógun yìí ọjà sí o ìbáàjá wa lọ́wọ́ wa dùn wá àbí tiwọn ló dùn wá wọn là gbọ́dọ̀ kú láyé ibi tá a wà yìí apá kan ni wọn ní àà bíi ti eléyìí kọ àwọn eléyìí ti lọ àlọ kìnnìkan làárí àwọn eléyìí ò tún ní padà tọ́ wọn ṣe bẹ́ẹ̀ làwọn náà máa ń sọ̀kalẹ̀ làwọn náà máa ń sọ̀kalẹ̀ títakò àṣẹ anabi sallallahu alaihi wasallam takò yìí ń ló dé káwọn kèfèrí ọ̀padà wa borí àwọn mùsùlùmí àwa la ti pa wọ́n pa wọ́n pa wọ́n àwa ni wọ́n sá fún àwọn wa tún kóra wọn jọ pọ̀ lábẹ́ lábẹ́ ìjásíwájú Khalid ibn al-Walid ó sì wà ń kèfèrí ńgbà náà ń lọ́wọ́ lọ gbẹ̀yìn àpáta Uhud bó ṣe jìnnà tó wọ́n sáré wọ́n fi wá gba àyè má wọn tó ṣẹ́kù lórí àpáta wọn gbà mọ́ wọn lọ́wọ́ pa wọn kabẹ̀ báwa ṣe wá ń ta wọn lọ́fà tẹ́lẹ̀ àwọn lọ́wọ́ adẹni tí ń ta wọn mùsùlùmí lọ́fà látòkè báyìí ni wọ́n ṣe tí wọ́n pa àádọ́rin nínú àwọn mùsùlùmí eléyìí ló fà á nígbà tí gbogbo ojú ogun dàrú anabi wa ṣubú sínú kòtò sallallahu alaihi wa alihi wasallam anabi ṣèṣe lójú eyín ọ̀kan anabi ká àbọ̀ sẹ́sí méjì a sì gbọ́ pé ànábì wa sallallahu alaihi wasallam ọbẹ̀ lọ́n pé kọ́lọ́n dẹ́yìn yìí padà ó sì wà náà látàrí pé ẹ̀kọ́ láti tẹ̀ láti ànábì Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ àwọn náà gbọ́dọ̀ mọ̀ nígbèrú àwọn àtúbọ̀tán burúkú tí ń retí gbogbo ẹni tó bá takùtọ̀ Ọlọ́run tó takùtọ̀ ànábì sallallahu alaihi wasallam torí rẹ̀ wọ́n lè borí àwọn mùsùlùmí lójú ogun nígbà tẹ́ ẹ bá ti tako àṣẹ ọlọ́run tẹ́ ẹ bá tako àṣẹ anabi muhammed sallallahu alayhi wa sallam. táwọn kèfèrí bá borí gẹ́gẹ́ bí ọjọ́ uhud àwọn munafiki ó lọ bá wọn bẹ́ẹ̀ làwọn munafiki lọ bá wọn kèfèrí lọ́jọ́ uhud sẹ́ẹ̀ mọ̀ pé a ti sọ wípé ńgbà tá anabi sallallahu alayhi wa sallam ti ń kó àwọn ọmọ ogun lọ sí uhud inú ìlú náà ni uhud ti wà ní ìsìn àmọ́ òde ni ńgbà tí lóòótì fẹ̀ gbàtà nàbí ń kó àwọn jagunjagun àwọn sábẹ́ rẹ̀ lọ sójú ogun wọ́n dé àárín ọ̀nà wọ́n dé àárín ọ̀nà ìní àwọn mùnáfìkì padà lábẹ́ àsíá olórí wọn tá a ti ń dákọ̀ látàná Abdullah ibn Ubay ibn Salul rasul munafiqin ọkàn kó èèyàn bíi ọgọ́rùn mẹ́ta padà ni kíkín la fẹ́ lọ para wa sí ẹja padà alẹ́ jàre ànábì òṣìṣẹ́ ń rí wọn torí kí wọ́n má bàa mẹ́lòmíì náà lóun ọ̀padà tọ́ ìgbà tí àwọn amúnáfìkì tí wọ́n rí pé àwọn kèfèrí ló borí wọ́n á lọ bá àwọn kèfèrí. قالوا ألم نستحوذ عليكم ṣe báwa la ń ràn yín lọ ní kọ̀kọ̀ ìbáwa la ń ràn yín lọ ní kọ̀kọ̀ àbẹ́ ẹ̀ mọ bá ń sin lọ sójú ogun tí mo kó àwọn ọmọ ogun padà ni àbí òye sẹ́rù pé tí gbogbo àwọn náà bá kún Muhammadu àtàwọn yòókù rẹ̀ sẹ́rù pé ẹ̀ borí wọn bánu sẹ́rù pé bí múnàfíkì ṣe máa ń sẹ́nu ọ jẹ́ńbí ó tún jẹ́ńbí gbàtà ni kó àwọn kèfèrí ló borí wọn lọ bá wọn wípé ayé alam nakun alam nakun nusaacidukum fil baatin síbáwọ̀ làárọ̀ yìí lọ ní kọ̀kọ̀ Sebi àwa iná ni apá wọn tì adá wọn dára wọn tí wọn fi kù bí wọn ti ṣe máa tí wọn ò fi rí yín borí sẹ́yìn mọ̀ pé ń ràn lọ́wọ́ ni. ونمنعكم من المؤمنين ṣe bá wa láàjẹ́ kí àwọn múmi ní kún ti náwó gan yín ti pẹ́ tí wọ́n bá ronú pé àwọn ọba yín jà pé ah, ẹ ṣe sùúrù díẹ̀ ṣe sùúrù díẹ̀ torí àwọn òkú wọn padà wàá gba Islam náà ni títí táwọn kèfèrí fi lágbára ṣèbá wa láàjẹ́ káwọn mùmíní ó ti náwó gan yín ti pẹ́ subhanallah bẹ́ẹ̀ ni munafiki máa ń ṣe lónìí tó bá jẹ́ pé èèyàn méjì máa ń wá contract náà sì ní kí kálukú kọkọ application tẹ ẹ bá kọ tọ́lá ń ṣiṣẹ́ tí ẹ̀yin méjèèjì lówó tẹ fi lè ṣiṣẹ́ yẹn ẹ̀rí kan àmúnáfíkì èèyàn yọjú sí ẹ̀yin kíní kejì yín náà nípe tọ bàbá ẹ má gbàgbé wa tó bá bọ́ sí o àmọ́ gbogbo ìtawà náà lè ṣe là ń ti o mo ti lọ bá yín rí bàbá kọmíṣánná mo tún ti lọ rí kọ́dà gómìnà mo ti gba appointment bọ́kàn bá kó bọ́kàn ká lọ sábùjá gan ẹ bá pé pẹ̀lú ògùn ọlọ́run olóògùn ẹ̀sà ti máa ládùá lọ́tún lọ bẹ́ẹ̀ nìkejì bàbá mo rí àwọn àlàyé tẹ̀yìn ṣe nínú application yìí mo mọ̀ pé yìí lẹ́yìn lè ṣiṣẹ́ ìdá hmm, mo rí pé yìí lẹ́yìn lè ṣiṣẹ́ ìdá mo ti sọ fún gómìnà hmm, mo ti sọ fún gómìnà kọ́dọ̀ òkè ni wọ́n gbé fáìlì tì í sí <laughs> so tó bá wá bọ́ sí i tó bá bọ́ọ̀sì fẹ́nìkan nu wa ẹgbẹ́ yà sọ̀rọ̀ kọ́kàn bọ́ọ̀sì ni ṣe báwa náà ni àwọn alábọ̀ tó gbogbo ẹjọ́ bá rí torí kọ́ngílá ńlẹ̀ yẹn mi mọ́ bá tó kí wọ́n á ní ọ̀jẹ̀ tì mí bẹ́ẹ̀ bàbá ìgbà ten percent ten ah rárá o iṣẹ́ ọ̀bọ̀ ọmọ ọ lọ kó sí nǹkan kan o mùnáfìkì ni tó bá jẹ́ pé náà lórí bí ó sì lọ bò náà ó lè má jẹ́ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn but munafiki náà wọ́n ń pa àwọn eléyìí náà ẹni tó yẹ pé kò dúró lójú kan náà pé ojú kan làdá ni tiẹ́ ni mò ń ṣe èmi ọ̀bẹ nìkejì ṣe finish tó o bá rí àjọ rí tó bá yẹ pé nìkejì lórí kìí sàwọn alárí pátì wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ mọ̀nàfíkì pọ̀ nu olóṣèlú abẹ́ ti rí nísìn wọ́n pọ̀ ẹnìkan á ní à ah, kí ló burú nígbà wọn ti ń ṣe ẹgbẹ́ kan tẹ́lẹ̀ gbàtà àwọn á pé ẹgbẹ́ yìí òkúta bá lọ́tẹ̀ yìí táwọn bá lọ wọ ẹgbẹ́ mi kí ló burú mẹ́ ani egbe kò sí tọ́yà yẹn lẹ́nu bẹ́ẹ̀ torí pé ẹgbẹ́ tẹ́lẹ̀ náà kì í sẹ́sìn tábà pé ní bá ti fílẹ̀ ó ṣe rí dá ní tó bá rí kó ro oúnjẹ ń bẹ̀ ọ lọ èyí ń jẹ́ bó ṣe jẹ́ ah, ta ló sìn sí à tẹ́lẹ̀ náà wọ́n ní nísìkò burú bóòrùn bá pa àwọn káwọn rọ́wọ́ gbálẹ̀ so ìbẹ̀lẹ̀ ti rí i pé òṣèlú tí wọ́n ń ṣeun òun ò nídìí sincerity tó lóṣèlú kan bá pọ̀ lẹ́tọ̀ tó bá ní yours sincerely ah irọ́ ni ẹ <laughs> eh, torí pé your supporter hmm, àbí yours torí sincerely ò sincerely lọ́la bí labour ni máa ń ṣèjọba òun náà di labour sahwalala tó torí ẹ ọjọ́ bó ṣe jẹ́ àmọ́ munafiki náà wọ́n pe gbogbo ẹ̀ wá munafiki wọ́n pe. fọlọ́hu yahkumu baynakum yawmal qiyamah. ọlọ́run bó ṣe ìdájọ́ láàrin ìjọ gbẹ̀ndà alqiyama ọlọ́run mà ọba gbogbo tí ń bẹ àwọn munafiki tí wọ́n ń gbé pamọ́ lọ́lọ́run ó jáde ìjọ torí ẹ munafiki ẹ má kẹtàn jẹ o nípa pé ńlẹ ayé ń bì ètò ń bá yín ṣe à ń pè yín mùsùlùmí láyé ń bì tó ń ti pé ni ṣùgbọ́n ọlọ́run ọba yìí kò ní í jẹ́ kẹ́ ẹ jẹ́ ẹ jẹ ìyá rẹ̀ tó bá di lọ́la alùkìyàmà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà èyí tẹ́ ẹ gbé hàn kò lè sẹ́yìn láǹfààní kan má torí pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà yawma tubala sarair ọjọ́ tí ọlọ́run ọba ó gbé gbogbo ntẹ́ gbé pamá tí ó gbé hàn ní yóò gbogbo ẹ̀ ẹsì tún mà ọlọ́ntún ròyìn ìjọ gbẹ̀ndà kìámà ó ní wà hussila ma fi sudur gbogbo tẹ gbé pamọ́ sínú gbáàyà yín lọ́lọ́run ó gbé jáde ajẹ́ pé ti múnáfìkì bá gbogbo tẹ gbé pamọ́ lọ́lọ́run ó gbé hàn tọ́ fallahu yahkumu baynakum yawmal qiyamah ọlọ́run bó ṣèdájọ́ láàrin yín tó bá dijọ́ gbẹ̀ndà kìámà. ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا ọlọ́wọ́n bò ní fi àwíjàre kan sílẹ̀ tí kèfèrí lè rí mú wá lórí àwọn mùmíní ọlọ́wọ́n ò ní fi àyè kan sílẹ̀ fún kèfèrí tí ó fi lè jàre mùmíní tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyamah láyé ń bì náà ọlọ́run ò ní fi àyè lẹ̀ fún kèfèrí kan kó wá jẹ́ pò ní ọmọ dà wọn múmìnì ní ọmọ dà wọn gàràngàràn ní ọmọ ṣe wọn bá ṣe fẹ́ kò sí àyè rẹ̀ gbogbo bá ṣe lè wù kí agbára àjọba kọ́ wà lọ́dọ̀ kèfèrí òbí dá tí ọmọ wa fa àwọn mùsùlùmí fakùfà àwọn kan ọgbọ́n náà ni àwọn kan wọ́n dúró déédéé náà ni walan yaj'ala Allahu lilkafirina ala almu'minina sabila yẹn ni pé ọlọ́run ọba kò ní fi àyè sílẹ̀ fún àwọn kèfèrí láti jẹ́ pé wọ́n wàá borí àwọn mùsùlùmí wọ́n ní àwíjàre kan lórí wọn wọ́n máa dà wọ́n bí ẹran wọ́n máa ṣe wọ́n bá ti ṣe fẹ́ abẹ̀dẹ̀ eléyìí iná ní sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ́tọ̀ka sí i ìpọ́lọ̀ ò ní fún kèfèrí kan lágbára o lọ́nà tí ó fi ṣe sọ́ọ̀lù ṣàfẹ́tìl mọ́mìnì tí ó fi hu àwa mọ́mìnì tí ó fi hu wa tìtakùn tìtakùn tí ó wàá pa wá láparun tán kò sí kèfèrí tó lè ríru ẹ̀sìn wọ́n pa wá wọ́n bá wa jà wọ́n ní tẹkinọ́lọ́jì wọ́n ní kíní wọ́n pa papapa nu wa àmọ́ wọn ò bí wọn dáa wọn ò bí wọn dáa tí wọ́n lè pa gbogbo mùsùlùmí tán eléyìí ń bẹ́ẹ̀ nù àdúrà anábìsọ àdúrà mẹ́ta ọlọ́run ọba sì gba méjì ọlọ́run ọba gba méjì ẹlẹ́kẹta ni kò gbà nínú àwọn àdúrà anabi sallallahu alaihi wasallam wọn ní wọn lọ́n má de ọ̀tá sí ìjọ mi tí ó ti òde wá yẹn kèfèrí tí ó wà á lágbára lórí ìjọ mi tí ó wà á pa gbogbo wọn láparun ọlọ́run ni mo gbà torí ẹ kọ́mọ tó jẹ́ nuclear weapon ma kọ́mọ jẹ́ biological weapon kọ́mọ jẹ́ chemical weapon gbogbo ìtàn bá rí kí wọ́n ṣe wọn ò bí wọn dá tí wọ́n pa mùsùlùmí run tán wọ́n pè tí wọ́n bá rí pa àmọ́ wọn ò lè pa mùsùlùmí run tán. ẹlẹ́kejì anábì bẹ́ẹ̀ lọ sallallahu alayhi wa sallam pé wọ́n lọ má dẹ ìyàn má dẹ ibi sí ìjọ mi eléyìí tí ó pa wọ́n run tí gbogbo wọn ò fi kú lápapọ̀ wọn ọlọ́run ni mo gbà torí ẹ̀yìn yẹn mú ọ̀dà dá ebi ń pa àwọn èèyàn ebi ò ní pa àwọn mùsùlùmí kú tán ẹni tó kù ní ọ̀yà kù ẹ̀ sòmálì ń bẹ ẹni tó kúkú ẹni tó kùkù tó wọn à ní kú ẹlẹ́kẹta wọ́ ọlọ́run má jẹ́ kí àwọn àjọ mi kí apá kan wọn wọ́n jẹ́ pé ní ọmọ dojú ìjà kọ apá kejì ọlọ́run ní ń gbà síbẹ̀ yìí náà rí níìsín ọlọ́run ní ń gbà eléyìí lẹ́lẹ́kẹta tọ́lọ́run gbà torí ìjà ọmọ ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí náà lọ́wọ́ sọ pé wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله tí àwọn méjì àwọn ìjọ méjì náà mùsùlùmí tí wọn bá bára wọn jà tán dojú ìjà kọra wọn ẹ ṣàtúnṣe wọn eléyìí fi hàn pé ìjà ò ní máa ṣaláìsì kò ní ṣaláìmásì kò ní ṣaláìmásẹlẹ yóò máa ṣẹlẹ̀ náà ni. àmọ́ tó bá ṣẹlẹ̀ ẹ̀yin tí ẹ̀yin sọ tẹ̀ sínú apá kìíní àbápá kejì yẹsẹ pé ẹ lọ gbè lẹ́yìn ìjà ẹ ṣàtúnṣe láàrin wọn lọ́lọ́run yìí tẹ́bá tí wàá ṣàtúnṣe tó ti hàn pa àwọn kan náà wà lórí òdodo àwọn kan wá pé àwọn ọgbà ìjà ọmọ lọ náà ni Ọlọ́run ní gbogbo yẹn jọ dáwọ́jọ bá àwọn ẹni tí ọ̀gbọ́rọ̀ ń wí títí tí wọ́n fi gbọ́ tí wọ́n fi tẹ̀ láṣẹ Ọlọ́run torí di eléyìí eléyìí walan yaj'ala Allahu lil kafirina 'ala al-mu'minina sabila kò sí ààyè fún kèfèrí láti jẹ́ kó ní àwọn apamọ́mìnì rùn wọn ò bí dáa wọn ò bí dáa sẹ́mi pé ọlọ́run ọba wa òun náà lálágbára gbogbo nǹkan yòókù ọ̀lẹ́ ni Allahu Rabbul Alamin òun ló ní kí ẹni tó fọ̀bẹ gé ẹran kó rẹran gé òun lọ́ba tó ní kẹ́ni tí ń fi tí ń fi ń dáná oúnjẹ kí iná ara kòkò kó dárò ń jẹ kó ń jẹ ó jiná ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó mú kí ọta àbọn tó yìn kó wọlé sí ń tọ́ tásí lára kó ṣe sábàbí ikú rẹ̀ òun ló dá asbab òun ló sì dá musababat ọlọ́run ọba tó dá àwọn sábàbí àti ntí sábàbí máa bí. òun ní ọ ọfọwọ́ sí i pé kí sábàbí ó bí ní tí máa bí ló fi bí i tí ọba fẹ́ kó bí i wàláhì ẹ̀yìn nuclear weapon yọkàn bọ́ọ̀lẹ̀ àyàfi bí ìgbà tí watermelon bọ́ọ̀lẹ̀ táwọn èèyàn tún máa fọ́ra lórí. bẹ́ẹ̀ ni ẹ̀yìn bọ́ọ̀mù wọ́n da bọ́ọ̀mù rẹ̀ gẹ́dẹ́ látòkè wọ́n máa retí kó tó dún kò ní í dún ó tó dún kò dún àwọn gan fúnra wọn wọn mọ wá wò wípé àbí ọsàn la dàálẹ̀ ni wọn mọ wò pé àbọ̀sàn la dàálẹ̀ ni látòkè torí kò síbẹ̀ ṣe fẹ́ dọ̀sàn látòkè tí ó dùn tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá máa ń ṣe torí ẹ̀ mùsùlùmí ó gba Ọlọ́run bá gbọ́ o agbára òun nìkan ò tó láti fi di alágbára tọ́lọ́wọ́n bọ̀ ọba fọwọ́ sí pé kí agbára nǹkan jágbára torí tó ń pè lágbára tó o bá yìn tọ́lọ̀ bá ní kọ́ má dùn kọ́ torí rẹ̀ amẹ́ríkà kan rọ́ṣíà kan kíní kan mùsùlùmí bẹ̀rù àwọn èèyàn ọlọ́run bá ní máa bẹ̀rù àbí òye wa torí pé kí ni ìtumọ̀ Allahu Akbar tẹ̀yìn sọ ẹ̀sìn kọ́lọ̀ ló tóbi jù ó tóbi ju gbogbo ẹni tó tóbi lọ tó tóbi lọ ó tóbi ju gbogbo ẹni tó tóbi lọ so ó lè kú o ó sì lè ṣèṣe o so ṣùgbọ́n ikú rẹ kò pọ́ lọ́nkọ́ ló tóbi jù sísèsè rẹ kò pọ́ lọ́nkọ́ ló tóbi jù nígbà tí wọ́n ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ torí ìdí eléyìí kèfèrí kan ò sí tó lè pa àwọn mùsùlùmí run tán láìpẹ́ yìí à ń gbọ́ nínú ìròyìn wọ́n ní ní Amẹ́ríkà ní àwọn àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ètò ààbò ọ̀gá Agba fún sọ́jà alẹ̀ tàmẹ́ríkà ó ní kí wọ́n dá ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ dúró láwọn military institute, institute kan ó ní kí wọ́n dá àwọn kọ́sìsì kan dúró kí ló dé ó nítorí pé àwọn kọ́sìsì yẹn yóò bí aburú fún amẹ́ríkà yóò sì dá. Si yóò sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ dọ̀tá fún amẹ́ríkà kí wọ́n á ní kọ́sìsì náà wọ́n ní kọ́sìsì yẹn inú rẹ̀ ni wọ́n ti ń sọ fún àwọn ọmọ ogun amẹ́ríkà nípa kíni islam ṣé ọ̀tá ni islam ni àbọ̀ rẹ̀ wọ́n wá jump into conclusion wípé islam ọ̀tá gidi ni ọ̀tá tí ò sì ṣe é bá fi wẹ̀dẹ́wẹ̀dẹ́ tí ò ṣe bá fi ṣe àti pé àìráyè àwọn mùsùlùmí ni gbogbo amẹ́ríkà nkankan wọn ò bá ti sọ di tàn àwọn ni wọ́n come to that conclusion wọ́n á nígbà tó ti jẹ́ pé alḥarbul istibaqiya làwọn ń bá wa jà nísìn kọ́tà ó tó gbógun wá bá mi kémi ó ti lọ gbógun bá ń lé rẹ̀ therefore àwọn suggest nínú ẹ̀kọ́ nù fa kọ́ọ̀sì nù o àwọn suggest wípé káwọn lọ bọ́ǹbù mẹ́kà kó dìtàn káwọn bọ́ǹbù mẹ́dínà kó dìtàn káwọn mùsùlùmí ó tiẹ̀ má ní nǹkan kankan tó ń pè kíní kan àyè kan tó tó tó so olórí sọ́jà wa ni kí wọ́n dẹ́kọ̀ yẹn dúró torí yóò bí wàhálà fún amẹ́ríkà ẹ̀rín wa pa mi mo ní ẹ máa kọ̀ ǹso. So ẹ tún fi agbára fi kún agbára ẹ̀ kàn dípò tí ó jẹ́ wákàtí mẹ́jọ ní ọ̀sẹ̀ ẹjọ́ jẹ́ ọgọ́rin wákàtí lọ́sẹ̀ bó bá ṣeé ṣe kí gbogbo wọn wá di ọ̀tá ìsìn Islam kí tí wọ́n ju ti àṣetọ́nù rọ́jìmọ̀ ọ̀gá bàbá ńlá gbogbo wọn lọ káwọn àjọ máa wò wò kí wọ́n dájọ́ bó bá sì wù wọ́n kí wọ́n má dájọ́ kí wọ́n fi ṣe surprise fún Allah. lérò wọn káwáárí kọ́dà tí ò tó tọ́yọ́rán àbábílà ń retí àwọn wèrè wàláhì ọba tó ṣe tàná oná màlọ́ títí di sìn ẹ̀gbọ́n tí abu tọ́lìbù sọ ni abu abdul muttalib bàbá bàbá ànábì ẹ̀gbọ́n tó sọ ni nígbà tí abrahata tó kó àwọn erin wá àbí tó mẹ́rin ìrìn kan láti wá wó Kaaba ó wá bi Abdul Muttalib sẹ́ẹ̀fẹ́ nǹkan kan ó ti kọ́kọ́ sẹ́rù bá wọn ó kó gbogbo nǹkan sí wọn lẹ̀ wọ́n mọ̀ pé táwọn sì fi ń sowó nù lọ́dà bíi ìwọ ni nísìn wọ́n sọ pé wọ́n fẹ́ ti mọ́sálásí àdúgbò yín àmọ́ kó tó fẹ́ ti mọ́sálásí gbogbo ẹni tí ń sin adìẹ ládùúgbò wọ́n ti kó adìẹ rẹ̀ wọ́n tún kó ewúrẹ́ rẹ̀ wọ́n tún kó àgùtàn rẹ̀ ẹ dákun àgùtàn àti ewúrẹ́ kí ló ní í ṣe pẹ̀lú mọ́ṣáláṣí àwọn èèyàn lọ sáfù wọ́n èèyàn kírun so àmọ́ wọ́n ṣe torí kẹ́yìn tẹ́ ń kírun kẹ́lẹ́ bá a mọ̀ yín pé ọ̀tá ló dé o ẹ sì gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ torí pé ntọ́ bá wá ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀tẹ̀ tí ń bẹ lára rẹ̀ tabagbátabá wo ni ó lè torí rẹ̀ kó ba gbogbo nǹkan yín jẹ́ kàábà ni wọ́n ń bọ̀ wá wó wọ́n wá kó gbogbo nǹkan ọ̀sìn àwọn èèyàn wọ́n á ní kó pe abdulmutalib wá abdulmutalib lọ kèfèrí ni ṣùgbọ́n ó sì làákàyè bó tilẹ̀ jẹ́ kó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bíi kèfèrí rẹ̀ nígbà tó débẹ̀ wọ́n ní sẹ́ẹ̀fẹ́ nǹkan ó ní à níta ń fẹ́ ni pé àwọn nǹkan ọ̀sìn wa tẹ́ ẹ kó àwa la ní a rò pé àwọn ọ̀sẹ̀ tí wọ́n á pé léyìí lọ́ bá sẹ̀ ẹ dá nǹkan ọ̀sìn wa padà fún wa tó ráwa la làwọn eléyìí ṣùgbọ́n ilé òun náà ní olúwa ó ní olúwa tiẹ̀ gẹ́gẹ́ bá a ṣe wá tọrọ àwọn nǹkan ọ̀sìn tiwa olúwa tó nílé bọ́ bá fi yín lẹ̀ pé kẹ́ bó ń wọlé òun. tó òun ló ní nǹkan rẹ̀ tó bá sì ní òun ọ̀gbà láàrin yín àti nǹkan tiwa ni ẹ dá padà wo ẹ máa ní ẹ àsáwọn aró kó burúkú ẹ kó gbogbo ra ibi títí ẹ kù sí gẹgẹ bí kèfèrí sọ pé ọgbọn kù síbi tó kù sí bí ní pé yahmi bó ṣe sọ fún un ilé yìí ni olúwa ti ń sọ ṣùgbọ́n ipò kèfèrí ti ẹnu ní lónìí mùsùlùmí a mọ̀ yín pé lódodo bẹ́ẹ̀ ni inna lil bayti rabban yahmi ilé ni olúwa ti ń sọ ṣùgbọ́n sáwọ́ àyè pé ó dìgbà tí tẹ́rọ̀nà àbábílà bá tó dé ná mo rò pé yé wa ṣé mùsùlùmí lónìí ó sọ pé dìgbà tí tẹ́rọ̀nà àbábílà bá tó dé ná rárá o a máa kú sóni títí tẹ́rọ̀nà àbábílà náà fi wá dé mo rò pé rí yàtọ̀ mùsùlùmí àti kèfèrí mbẹ́ o tọ́ nígbà tí wọ́n á kó nǹkan ọ̀sìn fún wọ́n á lọ di kíní irin tí ń bẹ lára lẹ́kùn kàábà mu ó ní lahumma innal abda innal abda yamna'u rahlahu famna' rihalik famna' rihalik wọ́lọ́n awalẹ̀rú tó da kẹfẹ́rí nu fa a máa sọ ilé wa ìjẹ́kọ̀tọ̀ orí gbà ọ̀rọ̀ délẹ̀ lónìí wọ́lọ́n wọ́n náà sọ́lé rẹ̀ ọ parí ọlọ́wọ́n bá sì gbọ́ pẹ̀sẹ̀ dìgbà tábù Abdul Muttalib bá sọ̀rọ̀ lọ́ngbọ́n ibọ́lọ́ lónìí kí ni bẹ́ẹ̀ ẹ máa wó ká bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ká tún kọ́ ni. ẹnìkan máa béèrè ní ìsìnkú ẹ sọ pé nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ alkiyama kò wò kàkí nìkan tó kún owó àtúnkọ́ mo rò pé yé wa tẹ́ máa sì wó kàába kàába ń bẹ abẹ́yẹn ọmọ ni kàába tó ń torí délé irun òní dúró nínú àwọn àmì kéékèèké gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀daràn kan wà wó kàába kó wó tó bá wó àtúnkọ́ ọ̀tán òkúta ọ̀tán torí ẹ̀ tó wà bàbàrà ah, so nítorí di eléyìí àmọ́ ọlọ́run bá fẹ́ fi àmì lélẹ̀ ẹ̀ káfílẹ̀ bá a mọ̀ yín pé nǹkan pè ń tọ́lọ́run gbogbo nǹkan tọ́lọ́run fa gbogbo nǹkan tọ́lọ́run ṣùgbọ́n wọ́n ní alkaabatu baytullah idafatu tashrif wọ́n pe kaaba ilé ọlọ́run ni wọ́n fi tìsára ọlọ́run láfi ti ìtàpọ̀nlé ni wàhálà gbogbo wa ń kọ́ ẹrú ọlọ́run náà ni wá ilẹ̀ ń kọ́ta lónìí Allah sánmọ̀ ń kọ́ta lónìí Allah ọ̀parí siwaju wọ́n lé o. síwájú lọ́wọ́ lọ́wọ́ erin lọ ó ń lọ ó mẹ́bàá bẹ̀ lọ́ba gan. kí lè rí Allahu alam Wọn na máa kọ́ tuntun ọ̀rọ̀. tí ò gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ẹgbá fún ẹ ẹni tí ń irin ọ dájú pé kò gbádùn nítorí pé erin kọjá káwa rondórondó yìí káwa pa àná yóò fi wá mọ̀ pa ń bínú a bẹ̀rẹ̀ sí nà ń èèyàn mẹ́wàá nà torí tó bá mú imú rẹ̀ tó gbogbo yín báyìí bí ìgbà tí so wọ́n bẹ̀rẹ̀ sí nà bẹ̀rẹ̀ eré òmìnira báyìí lọ́lọ́run tayran ababi alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa arsala alayhim tayran ababil tarmihim bihijaratin min sijil faj'alahum ka'asfin ma'kul. òòrìn tí olúwa ẹlẹ́dàá rẹ̀ ṣe ni fún àwọn elérin ǹjẹ́ ọlọ́run ọba wa sọ ètè wọn kò sọ́dòfo mọ́ wọn lọ́wọ́ bí ṣe bọ́lọ́run ọba ọ̀ràn àwọn ẹyẹ àbábílà sí wọn àwọn ẹyẹ yìí ọ̀kọ̀ọ̀kan nínú wọn ló ń fi àgógó rẹ̀ ìní fi ń gbé òkúta ló fi gbé wá láti inú náà sí jail àwọn olùmọ̀ sọ yìí pé oníkàlókù wọn òkúta tí ẹyẹ gbé ó kọ rẹ̀ ń bẹ lára rẹ̀ wípé ẹni tó sọ lónìí kò sì ní ṣe mistake yóò lè mú yóò fi sọ́ọ̀lù lórí tó bá ti gbá lórí báyìí yóò dérú ni ẹnìkan wá ní ogun náà tó le tó báyìí kò ṣe ju àwọn ẹyẹ ọlọ́ọ̀ni ṣebí a sọ pé òun ló sábàb òun musababat òun ló ní kí náà máa jóyàn òun ló sì lè pé kó jóyàn òun ló dáná pé kó lè máa jóyàn òun ló lè ní kó jóyàn òun ló lè ní kó jó nǹkan òun ló sì ní kó má jó nǹkan. so àwọn ẹyẹ yìí wọ́n sọ ti kálukú fún aburahata bàbá olórí ibú àgbà ló ń bá túlẹ̀ ẹ máa sọ ọ gbogbo ẹni tó bá mú àwọn èèyàn sórí ibú ohun èédú tó bá di pọ́ bàjẹ́ tán ẹ mọ̀ pé tí fìràwọn náà fẹ́ sẹ́nu ìpè káwọn ọmọ ẹlẹ́yìn òun sórí ibú àmọ́ òun amantu amẹ́ntù báwo ìsìn wa lọ fẹ́ amẹ́ntù òun <laughs> ti bá tàwọn èèyàn jẹ́ rẹ́gẹ́dẹ́ ọwọ́ ni amantu náà kò sí amẹ́ntù báyìí so bẹ́ẹ̀ ni abraha ta tulẹ̀ ọba mórílẹ̀ ọ̀nà Mina ó ti kọjá mìíná ó mórílẹ̀ ọ̀nà musdalifa ó dé àárín kan láàrin Mina àti musdalifa wọ́n ti sàmì sí lónìí wọ́n ń pè ní ibẹ̀ yẹn wadi al-adhab ojúdó yà ni anabi sallallahu alaihi wasallam tẹ bá débẹ̀ rìn kẹ yára torí pé bẹ́ẹ̀ ìyá sọ̀kalẹ̀ sí Abraha àti ibẹ̀ntì ẹ ti bá ò ń túlẹ̀ àwọn yòókù ti kú wọ́n wá ń lọ ọmọ àbọ̀ lọ lé pé ọ́ kọ́dọ̀ orí lọ yọ ọ́ kẹfẹ́rí sẹ́wọ̀n pé kẹfẹ́rí ò ní pọ́lọ̀ lọ yọ orí lọ yọ má bàa jẹ́rú ọkọ̀ burúkú o wọn làwọn olè ń pààyàn wọn wá ń yìnbọn wọn wá ń yìnbọn wọn wá ń yìnbọn ẹnìkan ọlọ́run wa kọ́ pé kí wọ́n yìnbọn mọ́ wọn bá kúkú sọ ní orí yọ mí ọlọ́run yọ àbórí yọ <laughs> torí di eléyìí aburahata ibẹ̀ ni tiẹ̀ nànàbì sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá dé ibikíbi láyé tọ́lọ̀ ti fìyà jẹ àwọn èèyàn kan ẹ gbọ́dọ̀ máa rìn yan fandámbẹ́ ẹ tù kíákíá ni torí ẹ̀. àwọn ẹni tó ń kó nǹkan ìjà burúkú náà jọ lónìí kó wọn mọ ọlọ́run ọba àtà náà òun náà lọ́ba àtòní òun náà lọ́ba láéláé ìtọ́lọ́run sì fi pa wá láṣẹ jàmá ó ní pé wa'iddu lahum mastata'tum min quwwa ọwọ́ ń bá lágbára ní kẹ́ pèsè ọlọ́run sọ pé ẹ̀ lágbára nuclear ẹ̀ lágbára lọ tú ara ẹ̀ lágbára ní kẹ́ pèsè lágbára torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ wá ká mọ̀ ìpè walan yaj'ala Allahu lilkafirina 'ala almu'minina sabila àwọn kèfèrí ti gbìyànjú púpọ̀ púpọ̀ látọjọ́ tó pẹ́ láti rí i pé àwọn sọ ìsìláàmù yìí di tàn wọ́n ti gbìyànjú lóríṣiríṣi ṣùgbọ́n ẹni tá a bá lè mú a padà bá a sọ̀rí ojú ayé ni ńlọrọ̀ islam àti àwọn kèfèrí kò sí ìyànjú tí wọn ò gbà láyé yìí láti sọ ìsìláàmù yìí dìtàn ṣùgbọ́n gbàtọ́ pé sìn látọ̀dọ̀ ọlọ́ọ̀ni kì í ṣèyàn ló gbé kalẹ̀ ìdínú tó fi jẹ́ pé nínú gbogbo nǹkan wọn ta kò wá even gan ọ̀nà tá à ń gbà sẹ́sìn ẹ̀rí pé wọ́n máa fi wá sí yẹ̀yẹ́ ọ̀nà tá à ń gbà múra wọ́n máa fi wá sí yẹ̀yẹ́ ọ̀nà táwọn obìnrin wá ń gbà múra wọ́n máa fi wá sí yẹ̀yẹ́ sódà tá a fi fẹ̀sìn yẹn lẹ̀ alukurani wọn ni kò bá gbà mú àwọn òfin tó wà ń bẹ ti lé jù àwọn kìíní kan sódà tá a fi fẹ̀sìn wálẹ̀ ẹni tó bá fi lè tẹ̀lé tiwọn tó fi islam sílẹ̀ ẹ máa fi yé pé tiẹ̀ bá látàyè dọ̀rùn. torí ẹ walan yaj'ala Allahu lil kafirina 'ala al mu'minina sabila kọ́ máa yé gbogbo kèfèrí pé gbogbo bó ti lè wù kẹ́ẹ̀dá kẹ́ẹ̀dẹ́yẹ kẹ́ẹ̀fọ́ wọn ò bí yín dáa wọn ò bí yín dáa tẹ́ ẹ lè rí islam gbèsè torí pé islam dínú Allah ẹ̀sìn ọlọ́run ọba ni ẹ̀sìn ọlọ́run wàláhì tó bá yẹ pé èèyàn ní ń sọ nǹkan ó ti ṣe ṣùgbọ́n màá tó ṣe pọ́lọ́ ní ń sọ ẹ wo bó ṣe wà lálàáfíà nǹkan lè ṣe wá mùsùlùmí àmọ́ nǹkan kan ò ṣe islam nǹkan kan ò ṣe islam lásìkò tí àwọn ọ̀tá dìde tí wọ́n ní kinní kan june twelve àbí september eleven september eleven tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó gbogbo mùsùlùmí láyé à kálukú gbà síbẹ̀síbẹ̀ islam ṣẹ́kù àbí ọ̀ṣẹ́kù ọ̀ṣẹ́kù torí ẹ walan yaj'ala Allahu lil kafirina 'ala al-mu'minina sabila ọlọ́run lòun ní fi àyè lẹ̀ fún àwọn kèfèrí kò ní fi àyè lẹ̀ fún àwọn kèfèrí láti jẹ́ni tó ṣe wípé wọ́n wà á mú yín balẹ̀ wọ́n sọ yín di àtẹ̀mẹ́rẹ̀ wọ́n sọ yín di ìtàn ọlọ́run ọba lòun ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ wá jókòó tẹ́tẹ́rẹ́ o ike sọbọlọ ti ṣàdéhùn kò sí wàhálà kò séwu ewu wà o wàhálà wà o ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa àtẹ̀mí àti wọ́ ipe ká gbìyànjú ká sapasasẹ̀ láti rí i pé a wá ìlọsíwájú fẹ́sìn Islam a sapasasẹ̀ láti wá àgbéga fáwọn mùsùlùmí táwa bá ti ṣe tiwa ọlọ́run ọba náà ṣe tiẹ̀ táwa bá ti ṣe tiwa ọlọ́wọ́n bó ṣe tiẹ̀ ṣùgbọ́n tó o bá kùnà láti ṣe tiẹ̀ mà dájú pé ọlọ́wọ́n bò ní ṣe tiẹ̀ náà fún ọ torí súnà ọlọ́nu in tansurullaha yansurukum tẹ́ ẹ bá fi lè ran ẹ̀sìn ọlọ́wọ́n bá lọ́tẹ̀ ẹran ọlọ́run lọ ọlọ́run ràn yín lọ́wọ́ àmọ́ tó o bá kùnà láti ṣe ìrànlọ́wọ́ fẹ́sìn ọlọ́run tọ́lọ́ ń pè ọlọ́run ọba wa kì í káàárẹ̀ ọlọ́run ọba wa kì í sì gbàgbé ọlọ́run ọba ó ṣe tiẹ̀ náà fún ọ ọlọ́run ọba kó túnbọ̀ ṣe àtìlẹ́yìn fáwọn mùsùlùmí ọlọ́run ọba kó túnbọ̀ ṣe àgbéga fẹ́sìn Islam ọlọ́run ọba kó túnbọ̀ máa dójú ti àwọn kèfèrí ọlọ́run ọba kó túnbọ̀ máa dójú ti àwọn mùnáfìkì ọlọ́run ọba kó jẹ́ kẹ́sìn Islam kọ́ra ìjókòó dáadáa nínú olúwa yìí àti ní gbogbo ilẹ̀ káàrò jire àti ní gbogbo olúlé ayé pátápátá ọlọ́run ọba kó jẹ́ kí àlékún ìlọsíwájú kó máa bá àwọn mùsùlùmí nínú sẹ́ǹsì wọn nínú ọ̀nà wọn ọ̀nà tí wọ́n ti ń rí jẹ tí wọ́n ti ń rí mu ọlọ́run má dì má wọn ọlọ́run ọba kó paná adẹ́bọ̀rẹ́ ọlọ́run kó paná adẹ́bọ̀rẹ́ ọlọ́run kó paná adẹ́bọ̀rẹ́ ọlọ́run kó jẹ́ kí àwọn tó sì tún ṣẹ́kù ní kèfèrí kó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kó gba ẹ̀sìn Islam ọlọ́run kó jẹ́ káwọn náà gbẹ̀sìn Islam kí gbogbo ó lè bàjọ́ sóríire subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àgẹ́ bá a ṣe sọ lánàá àbíjẹta ẹni tó bá ti fẹ́ wọnú mọ́ṣáláṣí kọ́ máa kọ́ máa fi.